ìtúlẹ̀ nàìjíríà yìí apadà sí ibú ọlọ́run ní gbé bá wọn àwọn ọmọ wọn náà àbí ọlọ́run jẹ́ kí ọlá àwọn ọmọ wọn kó ju tiwọn lọ ẹ̀rí nípa ti pò nípa gbogbo nǹkan àgbẹ̀gbẹ̀ bàbá wa àyè yìí ṣùgbọ́n ìfi ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní bàbá ní lára wa tí wọ́n fi máa ń dá ọlọ́run gbogbo ìgbà àbí ọlọ́run. ṣètò ọ̀nà àwọn ìṣọ́ ọlọ́dọ̀ ọlọ́run kò lọ́dọ̀ èṣù بسم الله الرحمن الرحيم. pẹ̀lú kọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. alhamdulillah gbogbo tí ń jẹ́ ọgbẹ́ tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ní í ṣe. wasalaatu wasalaamu ala rasulillah. alekun ike ọlọ́run igi ọlọ́run tó máa bá nẹ́bí wa muhammed. wa ala alihi wa asahabihi wa jami'i man wala. kẹ́nà kó máa jẹ́ tàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ànẹ́bí wa muhammed. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la. à ń jẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ka máa fi gbogbo ìjọsìn wa fún tójú ọlọ́run ọba Allah lọ. الله وأشهد أن محمدا عبد الله ورسوله بكنا لأنجري بوغا وان نبي ومحمد يرسل الله نوجيش الله وباسيني اللهم صل وسلم وبارك عليه اللهم باش عليكم كعليكم جفان نبي وعلى آله وصحابه أتوار عليه أتوار صحابه وعلى جميع من تبع سنته أتبقى أنك أنتبت لوجونا نبي ومحمد وسلك مسلكه إلى يوم الدين تورين با نبي ومحمد ترين تتدجن بين القيامة أما بعد lẹ́yìn wá gbà náà. ikhwatal iman. ẹ̀yin ma ya wa nu ọlọ́run. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. gbogbo jama lápapọ̀ ẹ jẹ́ apanubọ̀ ká sọ pé alihamdulilah. alihamdulilah. ẹ jẹ́ wíbẹ̀ lẹ́ẹ̀kan sí. alihamdulilah. ẹ jẹ́ sọ pé ní alihamdulilahi rabbil alamin. alihamdulilahi rabbil alamin. ó pé ní àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní Mùṣín tí wọ́n fi mọ́sálásí ojúwòye ṣe ibùjókòó pé ní wọ́n ti ẹ̀dájọ́ sọ́nà wípé àwọn fẹ́ ṣe Ramadan lecture lọ́dún yìí èmi náà sì ládéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run ń wá ọlọ́run sì wá mú gbogbo àdéhùn wa àti tiwọn ọwọ́ amúṣe ọlọ́run ní kó ṣeé ṣe ọtọ́pẹ́ àbí ọtọ́pẹ́ jẹ̀mọ́ kálá bá dà níyàn báyìí táwọn múra táwa náà múra táwọn rò pé yóò ṣeé ṣe tí ọba ṣeé ṣe mọ́ kí la fẹ́ ṣe fọlọ́run ẹja pé alihamudulilayi. alihamudulilayi. nínú tíra ta ké nígbà tá a wà ń lé kéwú wọ́n ń sọ fún wa ń bẹ̀ pé alihuru wàfàmà wàhádìí ọmọlúwàbí èèyàn tọ́ba sàdéhùn òun ní màá má déhùn sẹ́ pẹ́mi náà tiẹ̀ lè má déhùn sẹ́ tí ń jẹ́ ọmọlúwàbí ẹ bá ń pẹ́ alhamdulillah. alhamdulillah. sẹ́rí tọ́pìkì tá a fẹ́ yanjú lọ́dún yìí ọ̀rọ̀ tó yanjú tí ó dàrú ni tí wọ́n ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ní làákàyè lọ́wọ́ ǹjẹ́ ìsẹ̀mí wà lẹ́yìn ìgbà tá a bá kú tán àbí òsì sẹ̀mí ìbéèrè kan bí sẹ̀mí bá wá wà irú sẹ̀mí wo gan ló wà ìbéèrè míì bó o láti wá ṣègbésí ayé ìsẹ̀mí yẹn ìbéèrè kẹta lábẹ́ ṣẹ̀rí ọlọ́run àwọn àfáà tá à ń pè láàfẹ́ sìn ń bẹ nínú wọn tó níròrí kèfèrí tí àwọn àfẹ́sìn yòókù wa ń gba sójú ọ̀nà tí wọ́n nínú àkídà wọn pé ìsẹ̀mí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí òun nìkan náà nìsẹ̀mí bá a bá ti lè kú kò sí sẹ̀mí mi mọ́ ìpín kanu ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn gbà pé kọ̀sán kìámà rárá ìtí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ní kíní kan tá à ń pè ní tanasukh al-arwah ìpín kejì nu ìpín ẹlẹ́kẹta làwọn tó gba ntọ́lọ̀ ń sọ wọlé pé lódodo àárọ̀ lọ́hùn àbá nẹ́bí láyé bá a sì bá láyé ni àmọ́ ntọ́wí fún wa pọ́lọ́ ń wí òun láàṣẹ òun là ń tẹ̀lé ìpín kẹta nu. No Eri ìpínkẹta ń ní gbogbo mùsùlùmí òdodo wà sẹ́rẹ́ àwọn ẹni àkọ́kọ́ ọlọ́run sọ̀rọ̀ wọn náà alukur'an ó ní wọ́n máa sọ pé ní inhiya illa hayatuna dunya namutu wàmá yuhulikuna namutu wa nahaya wàmá na illa dahar kí ìtumọ̀ ayà náà àwọn tí wọ́n sọ pé ní inhiya illa hayatuna dunya wípé wò ó nítorí ọba ṣe láyé ni ó ṣe ayé kan yìí náà ni bọba rówó láyé bó ti wá ni ọ wá tọ́ọ̀bá lọ́mọ bí bọ́ba ti bí ni ọ wá bọ́ọ̀bá rí bó ti rí ni ọ wá ìní ìyá illa hayatuna dunya namutu wa nahya à ń wáyé náà ni a sì máa jẹ́ ńbẹ̀ a máa mú ńbẹ̀ a sì bàbá ti lè ṣe yóò sì dijọ́ kan á kú wa ma yuhlikuna illa ad-dar kò sí ní tí ó jẹ́ àṣàyẹ́jú nature náà lọ bá a ti wá tá a ti lọ kò sí nǹkan kan mọ́ ìpín No ẹnìkan ò ní fara mọ́ pé yàfi kọjá kèfèrí ọlọ́run bẹ́ẹ̀yẹn bá ní kò sáré kìámà kèfèrí ni odìmẹ́ni ìpín ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n fara ti sára ẹ̀sìn ìbẹ́nu àwọn àfa sufi tí ń wí tí mo fẹ́ sọ yìí tó epo sufi ni ó gbà pé kò sáré kìámà kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí ń sọ gbà pé tànásùkù àlọ́ àrùwá ní ń kí ni ìtumọ̀ tanasukul arwa ìtumọ̀ ẹ̀ ni pé kíni yẹn pọ̀ lẹ̀ yorùbá bìlífù gangan láti lẹ̀ ni àwọn sufi náà wá gbà àwọn kan àwọn sufi gbà wọlé kí ni bìlífù yẹn bìlífù yẹn ni pé èèyàn ò ń chẹ́ǹjì láti bìkan sí bìkan ni ìyẹn ló mú yorùbá tí bàbá rẹ bá kú bíyàwó ẹ bá fi lóyún àbọ̀wọ̀ àna oyún lásìkò tí bàbá rẹ bá kú tọ́ba bímọ àwọn kí ni ọ̀sọ́ tọ̀ sọ́gbà pé bàbá àwọn kú lọ́sọ̀ Babátúndé ìyá rẹ̀ wá ṣaláìsí lásìkò tí ìyàwó rẹ̀ wà ní oyún àbí ẹ̀kẹ́ lóyún ìyá kú tán ìyàwó bá lóyún lọ́ba bí lóbi lẹ́yìn ìyá kí ni ọ̀sọ́ sẹ́ẹ̀mọ̀ pé ìyàbọ̀ tó sọ̀hún àbí Yétúndé tó sọ̀hún ó gbà pé ìyá yẹn lọ àlìkíyàmọ̀ ìyá yẹn lọ àlìkíyàmọ̀ ìyá yẹn ló ṣe kí ni kọ́lá yóò tún máa sọ fún yín pé ọmọ tí mo bí ìmọ̀ mi ni o bí ìyá mi ti rí gangan bẹ́ẹ̀ ló ṣe kí ni bẹ́ẹ̀ lórí asọ̀rọ̀ ń gbà mí ni a kò jẹ́ mọ̀ rí bẹ́ẹ̀ àgbàlagbà ni bí ìyá ti ń lọ lọ́lọ́ náà ìyá lọ padà wá ìyá ló dé bátúndé ni bàbá mi ni ọmọ yẹn bàbá mi ni o èmi èfi ṣeré sórí bó ti ń wí òun lábẹ́ ṣeré ọlọ́run kèfèrí ni ọ́ o kèfèrí tó jiná ni ọ́ kèfèrí gidi torí pé ọ̀gbà pálíkì àmọ̀ wà tá a bá sì bí wọn pé kílẹ̀ rí yín wọn lọ́n sọ pé wà nù ṣí akọ́n fíìmà láta alamun àwọn ọlọ́run ó tún yín dá síbi tẹ́ ẹ̀ mọ̀ sí wọ́n làlìkíyàmà dérí sọ màlìkíyàmà tọ́lọ̀ bá ní wọ́n nù ṣí akun fíìmà láta alamun á dá ọ síbi tọ́ ọmọ àlìkíyàmà wọ́n sọ fún ọ tọ́lọ̀ ọlọ́bẹ̀ kò dérí kì í ṣe pé á tún ọ dá sára ibòmíì ọ̀rọ̀ yìí Yorùbá débi pé ní bẹ́ẹ̀ nìkan bá kú nulẹ̀ wọ́n máa ń gbà pé ẹ̀mí ẹnìyẹn gan kó sára ẹran tí ń bẹ nulẹ̀ wọ́n ní gbọ́tí bàbá ti kú dábàá bẹ́ẹ̀ náà yìí ti ń ṣe ẹ má fọwọ́ kàn ẹ má nà o ọ̀dà mi pé bàbá ti ní ara o ẹlòmíì wọ́n gbà pé mi bàbá rẹ kó sólóńgbò èmi ìyá rẹ kó sólóńgbò gbogbo àwọn tó nírú àkídà yìí tó nírú bìlífù yìí lábẹ́ ṣẹ̀rí ọlọ́wọ́n ọba kèfèrí ni wọ́n o wọ́n ẹ ṣe mùsùlùmí torí sábà bẹ́ẹ̀ àyè sọ ọmọ ní Babátúndé bàbá kan àyè sọ ọmọ ń Yétúndé àyè sọ ọmọ ń ìtumọ̀ ẹ̀ ni pé ìyá yẹn ò kú ọ̀lọ́ ló ṣe kíni ní tí mo fi ní bẹ́ẹ̀ ó dà wọ́n súnfí bó súnfí bá dàgbà tó bá la àlìkíyàmà wọ́n wàá mú ọmọ rẹ̀ wọ́n fi sípò rẹ̀ kí ni wọ́n máa pọ́nmọ́ ń kí ni wọ́n máa pọ́nmọ́ ń wọ́n lálẹ́ ìfanu wọ́n wàá gbà pé ọmọ tí baba bí kọ́ baba gẹ́gẹ́ ni pé bó ti jàlí baba yìí dé ọgbà wọ baba rẹ̀ wọlé kan náà ni baba kó sí la wọn nìkan àtọ́ bá di bí ti ń ṣe kó tó jà lífà bí ti ń ṣe ọ̀tọ̀ ńgbọ́ jà lífà tán ní ṣe bí ti ọ̀tọ̀ ń ṣe bàbá kankan náà nù ni bẹ́ẹ̀ bá wà ní a Sulaimanu ní ajọ wọn ni a ọ̀rọ̀ àná lọ sọ bí a bá ti kú a bá ti kú sí la so má sáwàdà débẹ̀ o bàbá lójoko irú àkídà wọn náà àkídà kò sálì ni bí ìgbà tí bàbá tó lọ́hún ó ti padà dé ọwọ́ akósọ́mọ ní èyí nírú àkídà yìí ọmọ ń jọmọ bàbá ń segin ni baba ti lọ yọ lọ sàkántì ọmọ náà wá ṣiṣẹ́ tiẹ̀ tó ní kó lè jẹ́ àkáǹtì fún ọlọ́run kí ó di méjì àkídà ẹlẹ́kẹta nínú ọjọ́ àlùkìyàmọ̀ òun wá làkídà tó kìtàbí wà sunna àkídà tọ́lọ́hún àkídà tànàbí tànàbí mú wa kí làkídà náà nígbà tí jìbìrìlù sọ̀kalẹ̀ aleyhi salatu wa salam fa asinada rukibateyi ila rukibateyi ọwọ́ amẹ́ríkù ẹ̀ méjèèjì ó fi kan irúkọ ànábì báyìí wọ́wọ́dà kàfẹ́ yìí aláfàkìlẹ̀ yìí ọwọ́ akáwọ́ rẹ̀ méjèèjì ọkàlà anabi nítan ìwà ń bí anabi kò wà ní islam anabi dáhùn ọwọ́ àbí kò máa wà ní iman anabi wà dáhùn pé antu mi nàbí là bá ń òun ni kò gbọ́ lọ́wọ́ ọba àlekè ọlá gbọ́. wa malaikatihi. àtàwọn màláìka rẹ̀. wa kutubihi. àtàwọn tírà rẹ̀. wa rusulihi. àtàwọn òjíṣẹ́ ọlọ́run. wal yawmil akhir. káàsì gbọ́jọ́ ń gbé ní alikiyama gbọ́. wal qadar. káàsì gba kádàrá gbọ́. khairihi wa sharrihi. dáadáa ló bá wà ní àbábọ̀. nínú ta nẹ́bí bẹ́ẹ̀yìn ọba ní imáni pálíkì àmà ń bẹ kèfèrí ọlọ́run ni àwọn tá à ń pè ní imáni tó lágbára ni ìtòòrí tí a wá ní kó o máa gbà pé bó ti rí náà nu lápèjúwe mo fẹ́ bi owó yín tẹ̀jọ́ kólẹ̀ yìí ta nínú yín tó rí ọlọ́run rí tó jọ pé ah, ọlọ́run mo rí kọ́dà ọ̀gá ó dúdú ó ṣe báyìí ó rí báyìí ta ló rí nínú yín wọ́n sì ní kó o pé ń bẹ ojú wa wọ́n sàlùkùrọ̀ á nìkalẹ̀ wọ́n ní àgbà pé tírà Ọlọ́run ni ànábì wọ́n ní àgbà pé Ọlọ́run ló rán màláíkà àrírí wọ́n ní ká gbà pé ń bẹ wọ́n wá ní ká gbà pé ìjọ àlìkíámà náà ń bẹ tòun ta ìmọ̀ ta yìí rí tó o bá wá gbà kánú tí mo kàn ń kèfèrí ni ọ́ àlìkíámà nù sẹ̀ríà ó wá pín sí méjì àlìkíámà kékeré àtàlìkíámà ńlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní mamata fakọdi kọ́ọ̀mẹ́tì kìyàmẹ́tòhù ẹnikẹ́ni tó bá ti síwọ́ ọsẹ tó kú báyìí alikiyama rẹ ti bẹ̀rẹ̀ gbogbo wa láàṣẹ alikiyama kéékèèké kótó ká alikiyama ńlá kọ̀sẹ́nì kánú wa tí ò ní í alikiyama kéékèèké kótó ká alikiyama ńlá kí ló ń alikiyama kékeré òun nínú sàárè tọ́ abẹ́lẹ́ ọmọba alekiola kọjá ti bọ̀tán ọwọ́ dá o. àmín. ọlọ́njà ti bọ̀tán ọwọ́ dá o. àmín. alikiyami èèyàn kékeré yóò máa bẹ̀rẹ̀ níjọ́ tó bá fẹ́ kú kẹ́mi rẹ̀ kẹ́mi èèyàn tó jáde lalikiyama rẹ̀ kékeré ó ti bẹ̀rẹ̀ bó ti bẹ̀rẹ̀ anabi muhammad. sallallahu alayhi wa sallam. nínú àdìsí tí jí Abu Hurairah gbà wá nígbà tó fẹ́ sàlàyé ọ̀rọ̀ bí àwọn èèyàn ti kú Kali àmọ́ wọn fi bẹ̀rẹ̀ anabi ni bí wọ́n bá fẹ́ gba ẹ̀mí múmìnì láti sánmà àwọn màláíkà ń sọ̀kalẹ̀ tí wọ́n wá dérí ilẹ̀ tí wọ́n bá wá gba ẹ̀mí ẹni yẹn wọ́n máa fi ibi tí ń lọ hàn tí wọ́n bá débi hàn ìṣesí ibi tí ń lọ ni ó máa ṣe lásìkò tó fẹ́ kú kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kú àṣírí rẹ̀ ó tú tẹ́ bá wà mẹ́jọ náà fẹ́ni tó bá lákèsí bá sì ní ti tú èèyàn kan fẹ́ kú ẹ̀ẹ́dì ibi tí ń lọ nísìn ibi tí ń lọ tó bá kú yóò sọ fún yín nísìn ńgbà tó fẹ́ kú ó ní accident ìgbà tó ní accident wọ́n wá ń gbé dìlọ̀ dìlọ̀ dìlọ̀ dìlọ̀ dìlọ̀ dìlọ̀ wọ́n ń gbé wọ́n ń gbé wọ́n ń gbé wọ́n ń gbé ìwọ́n ń pariwo sẹ́wọ̀n pé ẹni tí ó lásìdẹ̀ntì tára ni yóò máa ṣe kíni yóò máa ké kíni wọ́n ń jáde lẹ́nu ẹ̀ ni wọ́n ń pè yéé anafi sakor anafi sakor anafi sakor anafi yéé anafi sakor ń pariwo ní lásìdẹ̀ntì tó ní ni wọ́n ń pariwo pé òun wà nù sakor òun ẹ̀mí rẹ̀ bọ́ o àwọn tí wọ́n rescue ẹ̀ wá ń gbé wọ́n gbé pé tọ̀ káwọn tètè gbé dé hospital wọ́n gbé ambulance wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbé sínú ambulance ọ̀ dókítà wá pẹ̀lú ẹ̀ nkankan nígbà àwọn èèwọ̀ síbítù ẹ̀mí rẹ̀ bọ́ kí ni ń pariwo yẹn ẹnìkan náà àwọn tó gbé tí wọ́n rescue ẹ̀ ọlọ́pàá ni ní Saudi Arabia ṣẹlẹ̀ ọlọ́pàá ni ọmọtuma anẹ ọwọ́ ọmọtuma fi amẹ́kọ̀ ọmọtuma sakọr wọ́ọ̀dù mẹ́ta ni wí anẹ fi sakọr ẹ̀wì jẹ́mẹ́ẹ̀ ọlọ́pàá ti ń rescue ẹ̀ ti ń gbé ti ń gbé ti ń gbé ti lọ́jẹ̀ ọmọ tó máa ana èmi ní jẹ́bẹ̀ ọwọ́ ọmọ tó fi inú ní jẹ́bẹ̀ ní wọ́n ń pè mí wà nù sakọr àmọ́ ọlọ́pàá yẹ ọmọ tó máa sakọr ọwọ́ adélé ọwọ́ apẹ classmate rẹ̀ tẹ́jọ́ wà yunifásitì pé dákun lónìí accident kan ṣẹlẹ̀ àwa rọ́ọ̀ṣì bọ́yì tó wà mọ́tò yẹn rọ́ọ̀ṣì ẹ̀ nígbà tá a fi gbé dọ́sibítù tó wà nù mọ́tò igbe ti ń ké ni pé anafi sakọr anafi sakọr anafi sakọr ìyẹn wá jẹ́ àfa tọ́ alukura lérí ní kílásímẹ́tì yẹn ìyẹn wá ní ha ṣé n ti wí nìyẹn ó ní ti wí nìyẹn ó ní ha iná kan ní ń jẹ́ sákọ̀rù ìwọ́n ń sọ fún ọ pé òun ti wà nínú náà ẹ lọ́nu suratul kìyàmà tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ pé àwọn ará àlìjẹ́nà wọ́n máa béèrè lọ́wọ́ ẹni tó bá wọlé pé mẹ́sàlá kọ̀ọ̀kan fi sàkọ́rù ẹ̀yin tẹ́ ẹ̀ wà náà sákọ̀rù yìí kí ló sùn yín débẹ̀ kọlu wọn máa fèsì pé àwọn tọ́wọ̀nù àwọn èèyàn máa bi àwọn tọ́wọ̀nù sákàrù pé kí ló ṣe yín tẹ́ ẹ fi wọnú náà sákàrù wọn máa sọ pé ní lámúnákùnmí náà lè mùsọ̀lìn àwọn èyí kírun ni. wọlé ọ̀nàkùnú tọ́ ìmú ìmísíkì. àwọn a sì dájú ẹni tẹ́bi bá ń pa àìbò ló ń jẹ adájú wàkúnnà nùkàdìbò bí a ò mí dín. àwọn sì àgbàpálí kìámà wà wàkúnnà nàkúdú màlúkàyìdì àwọn sì jẹni tí máa ń rojọ́ kẹnu bọlẹ̀ pẹ̀lú àwọn tí ń rojọ́ kẹnu bọlẹ̀ wàkúnnà nùkàdìbò bí a ò mí àwọn ń pẹjọ́ àlìkìámà nírọ́ sẹ́rí. àtànàlẹ́kìn. ọlọ́pàá yẹn tọ́lẹ́sìkú ẹ̀ nìyẹn àfáà yẹn wá ń sọ fún pé sọ ọlọ́kùnrin yẹn ti ń pariwo anabi sakar anabi sakar ìhùwà kan nínú mẹ́rin ìǹsẹ̀ kan nínú ìwà mẹ́rin ìwà àkọ́kọ́ ni pé bọ́yá kìí kírun ó di méní ẹlẹ́ẹ̀kejì bọ́yá ó dájú kìí sànú ẹni tẹ́bi ń pa kó fún lóúnjẹ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta bọ́yá ń kẹnu bolẹ̀ máa rojọ́ bàlújẹ́ balẹ́jẹ́ bẹgbẹ́jẹ́ bàjẹ́mọ́ àjẹ́bẹ́bíjẹ́ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin kọ́ gbà pé kọ̀sálì kìámà ó di mẹ́rin sẹ́wọ́n ọlọ́pàá tí ó béèrè béèrè yìí òun lè kírun tẹ́lẹ̀ ìwọ ń sọ fún pé sọ̀rọ̀ èèyàn mẹ́rin tí ọ̀wọ́ náà ó kọ́ náà kan ní jẹ́ sakar ìrìn èèyàn mẹ́rin ní ìwọ̀bẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin nù ni ẹni torí tó kù ń ṣe kan nínú mẹ́rin ń ẹ̀mí rẹ̀ wá fẹ́ jáde wọ́n ti wá mẹ́mí ẹ̀ lọ sakọ́ọ̀dù kó tó kù láyé níbi ń pariwo pé anafi sakar anafi sakar anafi sakar ọlọ́pàá yẹn náà kì í kírun ìjọ òun ló wò pé ẹ bóun ọba kírun sákọ̀rù ló wọ́wọ́ ajá sí pé ń tọ́sẹ̀lẹ̀ yìí ọlọ́run fi ṣe wáàsí fún lòun náà bá ń kírun ẹ dákun jama sẹ́yìn máa pélé yìí nísìn kéétì ikú alikiyama rẹ ṣẹ́gínní ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ ku ẹ̀kẹ́rẹ́ l'alikiyama rẹ ó ẹnìkan ti fẹ́ ku ọmọkùnrin ọ̀dọ́ ẹ̀sẹ̀ fẹ́yàwó ọwọ́ bímọ méjì ọ̀sọ̀ọ̀sẹ̀ abúlé ló ti wá gbégboro ọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá ti wá di ìparí ọ̀sẹ̀ yóò ra sí di àwọn àfẹ́sìn sí di wá sí ẹ bisikíìtì nǹkankan yóò wá kó sí mọ́tò yóò wá lọ abúlé yóò lọ kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá ti wá dábúlé wọn gbogbo ọmọ kéèké máa wá kí yóò wá bisikíìtì fún àwọn ọmọ yẹn síìdì yẹn yóò pín kárí ojú ilé pẹ̀tọ̀ síìdì táwọn afáàṣeré o ẹ máa wò ó táwọn afáàṣeré o ẹ máa wò ẹ máa wò ẹ máa wò lọ́ba lọ níjọ́ kan ní bá ń darí bọ̀ wá gbòòrò bíi kéèyàn máa gbé abúlé abẹ́ẹ̀kúta kọ́ máa lọlé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kọ́ máa bọ̀ láti rọ abẹ́ẹ̀kúta ìwọ̀n ń bọ̀ bí ti ń bọ̀ bẹ́ẹ̀ ní tírélà jáàna máa lẹ́nu lọ́ba kọlu tírélà yẹn ọba ní asidẹ́ntì asidẹ́ntì yẹn wá pọ̀ ibi tí wọ́n ń já wìrìwìrì wọ́n wá ń gbé wọ́n sọ pé ẹ máa gbọ́n tí ń wí o ìgbé ya ayatuwa nafsul mutmainna irji'i ila rabbiki radiyatan mardiya fadkhuli fi ibadi wadkhuli jannati. ẹni wọn lọ sí lọsibítù tí o mọbi tó ń wà mọ ìtí wọn kàn ní pé ya ayatuwa nafsul mutmainna irji'i ila rabbiki radiyatan mardiyatan fọdùkùlì fi ìbáàdì wọdùkùlì ìjà kí ni dínkà ń ń pé yá àyàtọ̀ an-nafsul mutma'inna mo pe ìwé mi tọ́lọ̀ ń fi lára balẹ̀ tọ́lọ̀ ń fi lọ́kàn balẹ̀ irji'i ila rabbiki máa lọ́dọ̀ ọlọ́run ọba rẹ rọ́ọ̀dìyàtàn lẹ́ni tí ó yọ́nú sọ́lọ́run mọ́rìdìyàtàn tọ́lọ̀ ó yọ́nú sí wọn náà fọ́díkùlì fi ìbádi máa bọ̀wọ́dọ̀ àwọn ẹrú mi wọ́díkùlì jannati wá wọ àlìjẹ́nà mi ìtì ń wí tóbi kùnú ibo ní lọ́hún jama. alijanna. sẹ́wọ̀n pé ẹ̀mí ètí ìbọn ní àmọ́ wọ́n ti fi bíi ṣe kíni tí ń lọ hàn sẹ́wọ̀n pé lẹ́yìn ìgbà tó fẹ́ kú àṣírí rẹ̀ túpọ̀ máa bọ́ ní ìgbà tó lẹ́yìn fẹ́ kú àṣírí rẹ̀ túpọ̀ máa bọ́ ní. alijanna. alikiyama bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ alikiyama kékeré nu èyí wọ́n ń pè ní alikiyama kékeré ìgbà míì bẹ́ẹ̀ bá fẹ́ kú gbà kò ní í sọ ibi tí ń lọ ṣùgbọ́n àwọn àṣẹ́sí tí ó máa ṣe yóò ju ibi tí ń lọ tó bá ti kú ṣe rí inú súnà anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kú anabi ni mankana akhiru kalamihi mina duniya la ilaha illallah dakhala aljanna ẹni tó bá jásí pé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn láyé tí ò fi lè sọ mí mọ́ gbólóhùn la ilaha ló sọ gbẹ̀yìn tí ò sọ mí mọ́ anabi ni ẹ sọ fún pé wà aljanna sẹ́ẹ̀dì bó ti dùn wí ogun yẹn sọ pé la ilaha illallah. la ilaha illallah. ẹ̀dùtù wí. la ilaha illallah. ẹ̀dùtù wí. la ilaha illallah. bẹ́ẹ̀ bá tọ́ba dijọ́ kú kò sé wí. èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún yín èmi mọ̀ sọ bẹ́ẹ̀. ibẹ̀ làsírí ti tú. sẹ́ẹ̀dì bí inú súnà bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ kú. ẹ wàá lọ lè pe àwọn ẹni ọlọ́run bàbá rẹ fẹ́ kú ìyá rẹ fẹ́ kú nínú tó ṣe fún onídàgbére gbẹ̀yìn bá ti di pé condition yìí ti worst tí doctor sọ fún ọ pé ẹ máa ṣàdúrà ẹ máa ṣàdúrà o ìtọ́kàn fún ọ barakallahu fik ìtọ́kàn fún ọ òun ni kọ́ lọ́wọ́ àwọn àfẹ́sìn tó jẹ́ ni ọlọ́run tọ́lọ́run ó tijú wọn ẹ dákun ẹ ká lọ bàbá mi ń pọ́n kàkà tọ́ba sọ bẹ́ẹ̀ fún àfẹ́sìn ó ti ṣe kí ni ó ti yé ó ti mọ tó wọ́n ṣe àfọwọ́n wa débẹ̀ yóò wá dúró tì báyìí yóò máa sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lẹ́ẹ̀ etí ọmọ wínú ẹ̀yin tẹ́ bá wà mẹ́ẹ̀ náà ẹ̀ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́ẹ̀rí bí ẹni wọ́n bá jẹ́ ni ọlọ́run ìtẹ́ fi màlìkíyàmà rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wí tòun ti bí o ti gẹ̀ẹ́tì ara rẹ̀ mọ́ yóò pìkẹ́ lẹ́nu yín òun náà kàn máa wí tẹ̀ ń wíwù ni ntí ọ̀wá wíwù tẹ̀ mí ló fi ṣe kí ni ẹnìkan wá fẹ́ kú wọ́n lọ gbé àfa gbà tọ́lọ̀ ń gbà fún wọ́n lọ gbé wá wọ́n wá gbé lọ́dọ̀ rẹ̀ àfa gbà wá ń sọ fún pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn ọmọ òkú yẹn náà bàbá yẹn dẹ ní ọwọ́ ilẹ̀kùn fọwọ́ gbogbo àwọn ọmọ yẹn náà wọ́n ń pè la ilaha illallah la ilaha bàbá wọn ṣe báyìí kí ni bẹ́ẹ̀ lẹ́hùn ní tí yóò mú lálẹ́ kìámà nù torí ní tí mú láyé nù àṣírí ẹ̀ tú pé bálẹ̀ kìámà rẹ̀ ó ti rí nù wọ́n sì lọ ẹnìkan fẹ́ kú kẹ́tìkà ni tí ma gbowó sọ́ọ̀bù kí sọ́ọ̀bù tó bá le tí wọn ò rówó ẹ̀gbà tí wọn bá gbé fún yọgbà tẹ́ bá ní àwọn kan bẹ wọn kó wọlé wọn fẹ́ sanwó mọ́wó ni à ẹ gbé fún kẹ́tìkà báyìí yóò bá yín gbowó yín irú èèyàn bẹ́ẹ̀ ni níjọ́ tó òun náà ti lówó ti di sẹ́ńbì kẹ́tìkà ó ti dèèyàn bẹ́ẹ̀ níjọ́ tó òun náà kú wọn lọ lè pe àwọn àfáàgbà wa kí wọn fi kẹ́límà kí wọn pè sí lẹ́nu nígbà wọn pe kẹ́límà sí lẹ́nu wọn pe láyé láyé lọ́la ń pe two bedroom flat láyìláyìlá ó ní ń mm, mm, ìgbà láyìláyìlá o taiwa iná street láyìláyìlá o ọ̀nà mọ̀sí máa lọ tààrà máa lọ tààrà yàsẹ́gbẹ́ ọ̀tún yàsẹ́gbẹ́ ọ̀tún ìtí wá ń wí nu tó fi lọ sí kíni ẹwọ ẹwọ ẹwọ gbé tó kéla kíámà ibi ayé ibo lọrọ rẹ ó jásí ẹni rẹ kẹsì fẹ kú àfàgbà Sheikh wa Uthaymin rọyìn mọ wùlọ ọrọ àmọta wàsẹ ǹjọ́ tí bàbá kú bàbá wà lọ́sibítà bàbá ò lè dìde mọ́ ọ̀sẹ̀ méjì bàbá ọ̀sẹ̀ mi ń jẹ́ tí ó kú kò lè dìde mọ́ nílẹ̀ tí wọ́n tẹ́tẹ́ bẹ́ẹ̀dì bí ọ̀sẹ̀ méjì nígbà kan kú déédéé wákàtí kan bàbá kú bàbá wa wọ ẹ̀ wá ní a ah, laqad dakhala waqtul asr àsìkò látàrí ti wọlé wọn wá níbẹ̀ ni bàbá ó kú bí ìṣẹ́jú báwọn ti wojú sánmà yóò kú ìṣẹ́jú márùn ó ní kó kú ìṣẹ́jú márùn ó ti wọlé ó ní ẹ lọ tún wò ó ti wọlé bàbá sì wà lórí bẹ́ẹ̀dì kò sì rí òórùn ta bàbá ní ẹ fún mi lómi baba yẹn lé dìde ó ní máa dìde baba kan délé kan náà ni ẹni tí o dẹ́sẹ̀ méjì ó ń dẹ́bàá yìí dẹ́wọ́ kan jòkó ni ó ní ẹ fún mi lómi baba ní ẹ tiẹ̀ fún mi rẹ̀ lọ́ba lọ́ba fẹsẹ̀ lélẹ̀ kálukú ní Allahu akbar subhanallah Allahu akbar baba lásìsẹ̀ méjì baba wa lọ tọ́ílẹ̀tì ó wá lọ sàlùwàlá ó wá sàlùwàlá tán ó wá padà sí ní bẹ́ẹ̀dì ó wá fẹ̀yìntì báyìí ó wá ní Allahu akbar ó wá bẹ̀rẹ̀ wọn wá sírí Allahu akbar Allahu akbar ó kí rákà méjì lédi ìjòkó yẹn ó sàtáyà ó bẹ̀rẹ̀ rákẹ́lẹ́ kẹta rákẹ́lẹ́ kẹta ní kílọ́wọ́ ọkàn ní Allahu Akbar tó ní kó wọ́ọ́rù kú báyìí ọkàn lọ lẹ́lẹ́ kan náà ni ibẹ̀ lọ́dá sí ibẹ̀ lọ́dá kẹ́sí ibo ní lọ́hùn alikiyama rẹ̀ lọ́bẹ̀rẹ̀ ń alikiyama rẹ̀ lọ́bẹ̀rẹ̀ ń kílójọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi tí Abu Hurairah gbà wá anabi ní tí wọ́n bá gbẹ̀mí múmi ní àwọn màláíkà mẹ́mí rẹ̀ wá tí wọ́n bá wá mú dé tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ wọ́n gbé tírè táàsà tírè kí lẹ̀ ń pè é tírè làwọn ń pè é ńlọrin táàsà tẹ́ bá ti gbé dé yóò jẹ́ white láti inú àlìjẹ́ náà ó ti máa gbé bọ̀ wọ́n wá tẹ aṣọ white wọ́n tẹ̀ sí tòrọ̀rẹ́ àlìmísìkì wọ́n dà sí wọ́n wá tẹ̀sẹ̀ nìyẹn báyìí ẹni tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n tẹ̀ sí báyìí tí wọ́n bá tẹ̀ sí báyìí yóò máa wá wo tírè àlìjẹ́ náà yẹn yóò máa wo àwọn màláíkà rí torí pé ah, ọlọ́run jẹ́ kó ọ yẹ wá àmín ọlọ́run máa falẹ̀ kí ama kékeré sẹ̀sìn fún wa àmín sẹ́rí njọ́ tí malakul maut tọ́fẹ́ lọ lè pa Musa ọwọ́ lọ bá Musa ó ní Musa mo fẹ́ gbẹ̀mí rẹ Musa ní ma bọ̀ Musa sì ní àkàndá ọlọ́run ní agbára fọ́ọ̀tì ọkùnrin níbẹ̀ lára Musa nìkan Musa wa rọ́ọ̀lù malakul maut wa bẹ̀rẹ̀ sí bàjá malakul maut wa ní a. Ah, èmi kí mo fẹ́ gbà ọlọ́run lónìí ń gbà ọlọ́run òjíṣẹ́ ọlọ́run látẹ̀kan iṣẹ́ ara rẹ ni ọba dákọ̀ ọlọ́run fún mi ní ti farabalẹ̀ fọlọ́run àmọ́ wọ à ó tẹ́ mi mi gbà tọ́ onídàkùn jẹ́ ń sin lọ́run díẹ̀ sí kó tó gbà malakuli mo ti ní ìyẹn béèrè tọ́lọ́mbà fún mi yọ̀ǹda malakuli mo ti wá ń béèrè lọ́wọ́ musa wa ní dákun tọ́ọ̀bà tiẹ̀ wá gbà á bó o laró ti ní mi tó a ọ̀là ọlọ́run ni wọ́ọ̀ nínú ẹni tọ́lọ̀ ń sànù ní ọ kó o tó kù ọ láyé àlìjẹ́ náà ń dúró de ọ ìrọ̀rùn lágbẹ̀mí irú yín bẹ́ẹ̀mí irú yóò bá bọ̀ ìrọ̀rùn yóò bá bọ̀ ọwọ́ níbo ni ó ti rọrùn tó ní a déédéé bí ó ti rọrùn tó ni pé ìnira tó rí tá a fi mà pọ̀ rọrùn fún ọ ìnira ń ṣe déédéé ká mú sẹ́fúntì ewúrẹ́ ká wá àwọ̀ rẹ̀ láàyè ìnira tí sẹ́fúntì wọ́n rí torí pé ọjẹ́ ni ọlọ́run ọjà nàbí déédéé ìnira tó rí nù. No ẹni ọlọ́run o ẹni tí ọ̀wá jẹ́ ni ọlọ́run ìnira wo ni yóò di tí ọba kú ìyẹn ló fà á tí wọn bá fẹ́ gbẹ̀mí ẹni rẹ wọn lọ lè mú tásà wá lálìjẹ́nà wọn tẹ̀sọ̀ àlìjẹ́nà sí wọn fi tùràrí àlìjẹ́nà sí wọn wà á nà sí báyìí sẹ́ẹ̀rì nǹkan àlìjẹ́nà ti ń wo òun ìgbádùn rẹ kọjá nira òun kíni òun yóò máa wò báyìí yóò máa wò yóò máa wò yóò máa rẹ́ ni àwọn ni ara bàbá ti ń yá bàbá ti ń rẹ́ ni bàbá rẹ́ bàbá yóò máa rẹ́ yóò máa rẹ́ tó bá jẹ́ ẹni lọ́yìn pé ilaha illallah omi lè pe ah lágbájáda ẹ̀jẹ̀ nsàdúrà fún un torí rí dùnú tí ò rí rí láyé yóò mọ̀ pé ah làkàsì gbèdà ẹ bá ń pè é dóòlà dà wọ́n ní ah bàbá ọ̀sọ̀rọ̀ lọ́jọ́ ni bàbá ti ń sọ̀rọ̀ torí wọ́n ti fi dùnú ṣe kíni wọ́n ti fi hàn gbogbo ntí èsì ń dáadáa yóò máa ṣe tó máa tí wọ́n bá wá sọ pé ah bàbá náà kú wọ́n ni ah bàbá tó sọ̀rọ̀ nísìnyí nǹkan àlìjẹ́nà wọn fi hàn ìnira kú wá ṣe kíni ọwọ́ sí lọ ẹni tí ọba kú kò ní fi jágbàjàgbà kú o tẹ́ni bó bá fẹ́ kú àwọn màláìka náà wọ́n máa bọ̀ láti inú náà wọ́n wàá mú táàsà dúdú láti inú náà aṣọ tí wọ́n hun láti inú náà wọ́n tẹ̀ sí i wọ́n wàá fi ọ̀ọ́yún àtẹ̀jẹ̀ wọ́n da síbẹ̀ tí ó máa rùn wọ́n máa gbé bọ̀ wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ nu tẹ́ bá wà ti fẹ́ gbẹ̀mí rẹ̀ tọ́ bá ti rí wọn báyìí yóò máa ké yéé yéé ẹ̀ ìgbẹ́ tọ́lọ́ ní bá fẹ́ kú gbogbo yóò máa pariwo nulẹ̀ ni òun náà kọ́ ibi wọ́n mẹ́mí ẹ̀ lọ tó ti rí wọ́n máa pẹ́ ẹ̀ dì mú ẹ má jẹ́ ọ lọ yọ ọ̀sá jáde ẹlòmíì ọmọ ìjàgbé ara ìjẹ́gbóná yọ ọmọ ìjà ẹlòmíì ọmọ tọ̀ ẹni tẹ́yìn bá ti kú lójú ẹ̀rí yọ ọmọ pé ti ń sọmọ ẹ lórí kò sí tójọ́ máa rí bẹ́ẹ̀ o ah, má dàkọ ẹni o má dàkọ rẹ̀ má dàkọ rẹ̀ kò sí tójọ́ máa rí bẹ́ẹ̀ ẹnìkan sọ fẹ́ nìkan pé bí alágbèjà ti kú nù má sọ kódà kódà èyí sọ̀rọ̀ òkúra ìdá má sọ ń sọ fẹ́ nìkan ìjọba ìjọba ìjọba ìyá alágbèjà má sọ kódà ń rí ọ yóò máa tọ́ ara ara máa ní tí bá yẹ mi tó yọ wá ṣe hmm. ṣe rí wàhálà tó rí wọn tó fèsì tẹ́mi fẹ́ bọ̀ wàhálà ti ń bá lọ́nu bí o ti bá wàhálà lọ́tàlì kàmi dénú èyí ti ń rẹ̀ níhun tí ń ṣe la ilaha illallah tí ń gbádùn tí ń ṣe sìn tó fi gbá tó fi tẹ́mi fi bọ̀ ọ́n bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ó ti máa gbádùn lọ́tọ̀ ìdíjọ́ àlùkìyàmà tí wọ́n bá wá yọ ẹ̀mí ẹni rẹ̀ wọ́n máa gbé lọ sánmà báyìí amalẹ́ka sama ọ̀pàdé rẹ̀ wọ́n ní talẹ̀ ń mú bọ̀ wọ́n lẹ́mi lágbájá ọmọ lágbájá ni wọ́n ní marhaba malẹ́ka sama àkọ́kọ́ sama kejì sama kẹta sama kẹrin sama karùn sama kẹfà sama keje lẹ́yìn sama keje wọ́n wa mẹ́mí ẹ̀ yẹn wọ́n wa hangi ẹ̀ wọ́n fi kọ́bì kan wọ́n wa lọ fi kọ́bì tá à ń pè ní barisahu barisahu yẹn òun níbi tá a kọ́kọ́ gbé kátó sàkáǹtì kótó dijọ́ àlìkìyàmà barisaku rẹ wa, wà barisaku bu wà barisaku rẹ yẹ gbogbo atẹ́gùn àlìjẹ́nà orí àlìjẹ́nà ní bẹ́ńbẹ́ téyì ọmọ gbádùn lọ téyì jáde kìyàmà bí wọ́n ẹni bú sánmà ní lọ bí ti ń ko sánmà lọ àwọn mọ̀lẹ́ka sánmà wọn ni òórùn wo ni ń bọ̀ yìí wọn ni lágbájá ọmọ lágbájá ti ṣe mùnáfìkì lágbájá ọmọ lágbájá ti è kírun lágbájá ọmọ lágbájá ti ń ṣe sìnà lágbájá ọmọ lágbájá ti ń jalè lágbájá ọmọ lágbájá tí ò gbọ́dọ̀ sọkọ lẹ́nu lágbájá ọmọ lágbájá tí ń ṣàyèdá aládùúgbò tí ń dàdúgbò tí ń dọjàrú ẹ̀mí ẹ̀ là ń mú bọ̀ a wọn ò ní ẹ má jẹ́ ọwọ́ sánmà àwọn màláíkà sánmà wà kẹ́mọ́ yóò wá padà sínú rẹ̀ yóò wá wọlé lọ ilẹ̀ níná wà òkè ní àlìjẹ́nà wà tọ́wọ́jà wọnú rẹ̀ wọ́n wà mẹ́mí yẹn wọ́n lọ lè fi ẹ̀mí rẹ̀ kọ́ sí sáhùn bú ibi wọ́n fẹ̀mí ẹni bú kọ́ sí sẹ́ẹ̀rì nìyà tọ́bákùn àtìgbóná òun bẹ́ẹ̀ ni ó máa bá lọ tálíkàmù ọlọ́run èdè ni mo fi ní alikiyama pínsí mélòó alikiyama kékeré àti alikiyama ńlá sẹ́wárí tabatẹ́ wà lálikiyama kékeré báwọn ẹni bá wà lìkíá ẹni tó wà lìkíá nínú láti bẹ̀rù bí o ti máa gbádùn lọ́nu ẹni ó bẹ̀rẹ̀ yà láti bẹ̀rù bí o ti máa jìyà lọ́nu ṣé láàrin pé wọ́n á gbé òkú èyí tí mo sọ yìí wọ́n yọ ẹ̀mí ẹ̀ ni ló ti bẹ̀rẹ̀ alikiyama kékeré sẹ́mi pé lásìkò tí mo sọ gbélé yìí àwa mẹ́mi tá à ń pariwo pé bàbá jáde láyé o ẹ ṣe gbá o ẹ ṣàwo o ẹ ṣe kó ọba sàṣun o bẹ́ẹ̀ làwọn kan máa wọlé wọ́n máa jáde wọ́n máa kọlù wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa pẹ́ ya àwọn àfáàdà ẹ pè mọ́mù wa ẹ pàfà wa ẹ pè gbá wa ẹ pàwọ́ wa. gbogbo ẹ̀ ni wọ́n máa wí. akíwà bá wa kábíyèsí ọlọ́wọ́n bá wa kí yín ẹ rọra ẹ rọra bá wa kábíyèsí ẹ rọra sà bísímìlà. ẹ rọra bá wa kábíyèsí bísímìlà. aleykum salaam wa rahmatulah ẹ rọra sà ẹ ọlọ́wọ́n bá san yín lẹ́san rí o ọlọ́wọ́n gbàǹbà dà fún yín o ọlọ́wọ́n san yín lẹ́san rí. àsìkò táwọn múra táwọn pé ẹ palẹ̀ mọ́ ẹsẹ̀ gbá ẹsẹ̀ wo ẹ̀mí yìí ti wà ń bi tá a sọ lẹ́ẹ̀kan sẹ́mi pé nítòkùn táwọn ó ni pé ká wẹ òkú abẹ́ẹ̀kọ́ àmọ́ ibi tó wà àlìjẹ́nà ni àmọ́ iná ni àmọ́ àwọ̀ wẹ̀ tábà wẹ̀ tán àfọ̀n tábà àfọ̀n tán àgbèsè ọjọ́ àṣegínní a kírun sí la a bá la tán a lọ sin ẹ dákun jama ẹ jẹ́ n pàkíyèsí yín bí mo déhùn dákun tó bá fẹ́ sìnkú bàbá rẹ tó fẹ́ sìnkú ìyá rẹ mistake àti sin o ìtẹ́ làásìkú sí ó di méní tí a bá wá ní general ni má sìnkú bàbá rẹ sí má sìnkú má sìnkú yẹn ó sìnkú o ìtẹ́ general èyí sìnkú bẹ́ẹ̀ o sórí bókú bá wà ń sáré báyìí wọ́n dá ẹ̀mí padà fún un sin èèyàn rẹ báyìí tí wọ́n bá sin èèyàn bú báyìí tí wọ́n tún wá sin èèyàn rẹ báyìí sẹ èèyàn bú báyìí sẹ mọ̀ pé èèyàn rẹ lọ́wọ́ níbo ìjọ tí yaba ń jẹlé yìí yóò pín bẹ́ẹ̀ ìjọ tí yaba ń jẹlé yìí yóò pín bẹ́ẹ̀ torí sábà bẹ́ẹ̀ làáfi ní ìtẹ́ mùsùlùmí tá a sin èèyàn rẹ báyìí èèyàn rẹ báyìí èèyàn rẹ báyìí níjọ́ wọ́n bá ń pín kẹ́ńbí yóò ṣe kí ni níjọ́ wọ́n bá ń pín kẹ́ńbí yóò ṣe kí ni níjọba bá wá sàdúrà fún wọn sáré àdúró ṣe kínní èyí ẹ sì kú sí pọ́bílíkì tẹ́ o mùsùlùmí ẹ sì kú bẹ́ẹ̀ o òkú bàbá rẹ mọ̀gbé yabẹ̀ òkú ìyá rẹ mọ̀gbé yabẹ̀ mùsùlùmí sì gbọ́dọ̀ ní tẹ́ ṣe ti ní tẹ́ ojúwòye central box ẹ gbọ́dọ̀ nílẹ̀ tẹ́ tẹ́ ẹ máa sìnkú wo mùsùlùmí mú sí síbẹ̀ mùsùlùmí gidi ẹ máa rú lọ bẹ̀ ẹ máa lọ sí síbẹ̀ ẹ gbọ́lọ́dẹ síbẹ̀ torí àwọn èèyàn bú ti ń gérí sógun àwọn ọlọ́dọ̀ tó lámà náà ní kí sàwọn tẹ́ ń fi ń sówó àwọn nǹkan bẹ jẹun fi kíní wọn sòwò ní tẹ tó ipò wọ táwọn ń ṣe ni pé tọba ti sọ ńtọ fẹ fún wọn wọn yọ fún ọ ẹ má àwọn haúsá tún lámàánà ń bí irú bẹ wọn tọbẹrù Ọlọ́run ẹ wà síbẹ̀ tẹbà tí wàá dòkú padà sí sàárè ẹ̀mí tí wọn mú lọ sánmà lẹ́ẹ̀kan èyí tí wọn mú lọ lẹ́ẹ̀kan òkú yẹn ń wọ sàárè tán tẹyìn ẹ ń kì í bọbẹ tán báyìí tọba ti lè kanlẹ̀ lẹlẹ báyìí ẹ̀mí ò ti dé bẹ́ẹ̀ ti ń to èpẹ̀ tẹ́ ń dé pẹ̀ àwọn míì a máa to igi igi òsì mbẹ̀ wọ́n kàn ń to lásán ní èpẹ̀ lásán lè yẹn dà sí bẹ́ẹ̀ ti ń dàpẹ̀ sí tẹ́ ń dàpẹ̀ sí tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀mí ti dára ẹ̀ yóò máa wò yín lọ́kọ̀ kaba yìí yóò máa rọ́mọ rẹ̀ yóò máa rí ìyàwó yóò máa rí bàbá yóò máa rí ìyá yóò máa ráwọn ọ̀rẹ́ tí wá yóò máa pè yín ní gbọ́ yóò máa pè Suleiman Abdulkadir ọmọ mi lágbájá ẹ̀mí tí wọ́n mú lọ wọ́n ṣe kí ni ó ti jí yóò máa pè yẹ nígbọ́ yóò máa pè yẹ nígbọ́ àlàyé kan bẹ tí mo fẹ́ ṣe sẹ́fà yìí béèrè lẹ́ abẹ́ nífilẹ̀ ẹ béèrè ọ̀rọ̀ àkúdà yà kí n ṣàlàyé fún yín àárín bẹ́ẹ̀ ń làkúdà ti ń ṣiṣẹ́ àárín bẹ́ẹ̀ ń làkúdà yà ti gbérí wọlé ẹ lérè èèyàn rẹ̀ kan láyò lè yàkúdà yà ẹ kò lè ṣàkúdà yà ẹ̀mí ijó ní tí wọ́n gbà tí wọ́n mú lọ nù sàlẹ̀ tí wọ́n fi yà jẹun òun náà máa sá kí yọ̀fẹ́ bọ́ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ àjẹ́ náà ti gbàsọ rẹ̀ wọ̀ àjẹ́ náà máa jíṣẹ́ kàkí fún un wọ́n máa pé mórí mórí mórí mórí kí lẹ́yìn fi wá máa pé kì í ṣe èèyàn ń padà sọ fún yín tẹ́ẹ̀ máa pé léyè ṣe èèyàn mọ́ àlìjẹ̀nú ni kì í ṣe ń padà ṣàlàyé ọba tí wọ́n wọ sàárè bẹ́ẹ̀ tí wọ́n dẹ́mi padà fún ṣé bí wọ́n bá ti dẹ́mi padà fún tẹ́ ẹ bá ti sìnkú tán sàárè ẹ gbọ́dọ̀ túkálá ìsàdúrà fún o àmọ́ àní ṣe lápapọ̀ ẹnì kọ́kọ́ fèsì pé ọ̀yá ó de Allahu li mautakum gbogbo yẹn sàdúrà fún kùyìn kálukú ó máa fẹ̀mí sàdúrà fún kálukú ó máa fẹ̀mí sàdúrà fún obìnrin yẹn lọ́tẹ́ o lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run obìnrin yẹn dẹ́tẹ́ tá n bá ń gbókù lọ́tẹ́ sẹ́rí pọ́tọ́bìkì tẹ́ mú yìí gùn ó sì tóbi ó yẹ ká ṣàlàyé bó wọ́n gbókù lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run èèyàn mẹ́rin ní máa gbé òkú wọn gbọ́dọ̀ ju mẹ́rin lọ lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run tó bá gbé e ẹnìkíní òdúró bí mo ti dúró yìí ẹnìkejì òdúró báyìí gáàpù wà láàrin wọn àwọn méjì mi ò tún dúró báyìí lẹ́yìn ẹnìkíní ọ̀wá gbé tiẹ̀ léjìká báyìí á gbé lérí igi á kan igi tí ó lérí gun mẹ́rin á wà kan kíní kan sínú igi hun eré ẹ̀ náà wà gbókun sí èmi ọ̀wá gbé igi kan síbi ẹnìkó gbé tiẹ̀ síbi ẹnìkejì ó gbé síbẹ̀ ẹnìkejì ó gbé síbẹ̀ hun àwọn mẹ́rin láwọn á gbé lọ báyìí láwọn á gbé lọ láwọn á gbé lọ ọ̀rọ̀ fàrọ̀hún wọ̀rẹ̀ hànú wàjà nàtú nẹ́yìnmí tẹ̀ ń wí lọ tẹ̀ ń ni o la ilaha illallah lẹ́yìn òkú ẹ̀ṣẹ̀ ni o ẹ gbọ́dọ̀ sọ gbólóhùn kán ẹ máa lọ wọ́ wọ́ wọ́ tẹ́ fi dé tẹ́ obìnrin ò sì gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ bá wá dé tẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bí ní ọkọ̀ sọ̀kalẹ̀ ẹ̀jú òsì ọ̀sọ̀kalẹ̀ ọ̀tún bí ọ̀sọ̀kalẹ̀ òsì ọ̀sọ̀kalẹ̀ wọ́n wá gbé kalẹ̀ báyìí bóòlù àwọn agbẹ́sàrè ọ̀nà mẹ́ta là á gbà méjì bá sẹ̀rí àmú ìkan ọ̀bá sẹ̀rí àmú tọ́ba fẹ́ gbé sàré àgbẹ̀ lọ́ba yìí yóò jìn tọ́ba wá jìn tán á wà á sẹ́ kọ́nà á wà á gbẹ́ inú kọ́nà nì ọ̀nà kanu ọ̀nà kejì òun là ń gbẹ́ jù wọn èsì gbẹ́ fún mùsùlùmí òun là á sì ń gbẹ́ lẹ̀ yìí ọ̀nà tí mo fẹ́ sọ yìí wọn èé gbẹ́ fún mùsùlùmí òun là á wá ń gbẹ́ nílùú wà yìí gbogbo tọ́bi ẹni tí gbẹ́nu mistake ni tẹ́ bá gbẹ́ sàré tọ́ba jìn báyìí láàrin sàárè tẹgbẹ́ tó jù yóò fẹ̀ díẹ̀ ẹ wà á málàfo kan láàrin wọn ẹ wà á tún gbẹ́ yóò tún wà lọlẹ̀ ṣakunu èyí tí mo wílẹ̀ kan tí mo lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ láhadùnú anabi ni alahadu lana kọ̀rọ̀ tẹ́ gbẹ́ síbi ń là wá ó máa sùn wà ṣakuli gẹ́yìrì náà àárín tẹ́ ẹ fọ́ òun wọ́n ń sin síbẹ̀ ìkẹta òun ni káwá gbẹ́sàárè gbòdòmù lásán àyọkọ́ náà àsìfọ́ ní àárín èyí wọn wọ kankan méjì tí wọn lọ gbé yìí wọn là ń gbé àìgbẹ fún mùsùlùmí mùsùlùmí tẹ́ bá gbé sàárè rẹ̀ ẹ̀gbẹ́ yóò jìn tẹ́ bá wá désàlẹ̀ tán ẹ̀sẹ̀ wá yọ kọ́nà bíi yàrá kékeré kan fún un ẹ wá ń ti bọ̀ lẹ̀ tán yàrá òun lẹ́sẹ̀ kínní lẹ́tì bọ̀ ẹ wá da ìpẹ́ síbi lẹ́lẹ̀ bí òun ti wà ní kọ́nà ẹ wá dépẹ̀ sí bẹ́ẹ̀ bá wá dépẹ̀ sí tán òun èé dewé sí ìmọ̀ já ewé síbi sàárè kéésẹ̀sìn ẹ̀rí tẹ́ máa mú wá ẹ̀ là nàbí nkọjá lọ níbi sàárè méjì ọwọ́ dúró ńgbà tó débi sàárè méjì ń ọwọ́ ni ẹ bá ń jáwé wá àwọn sàábẹ́ wá jáwé fún ọwọ́ mẹ́wé kan ó kì í bọ́bi sàárè yìí ó mẹ́wé kejì ó kọ́ bọ́bi sàárè kejì àwọn sàábẹ́ wá ní ya Rasulullah akọjá níbi sàárè lẹ́ẹ̀kan ó kéré bọ́ sàárè yìí ó kéré bọ́ kí ni wọ́n ṣe ànábì láwọn méjèèjì nígbà tí ń kọjá lọ wọ́n ń jẹ ìyà lọ́wọ́ ń sàárè ya kí wọ́n ṣe oníṣẹ́ láwọn àkọ́kọ́ yìí tí n bá ń tọ́ kì í kì í tọ́ nbí tásìrì rẹ̀ ó ti bò yóò yọ kí ni yóò máa tọ́ báyìí gbogbo ẹni tí máa tọ̀ sí bí máa tóbi mọ́ lu ẹ̀ tí ń tọ̀ irú ìyá tí wọ́n jẹnu bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ yẹn bọ́ kọ̀rọ̀ ni ibi táyà ni kò tí ní màpọ̀ mu tọ̀ ẹlẹ́ẹ̀kejì anabi ló fòfó ni máa rojọ́ kálé òfófó ìtàn méjì ṣe tí wọ́n fi ń jìyà nù ni anabi ni mo wá já ewé yẹn ńgbà tá àánú wọn ṣe mí mo fi sí sàárè wọn wọn ò tọ́jú wọn bẹ́ẹ̀ òun bá sì ń gbẹ tí n bá ń tutù bẹ́ẹ̀ òun bá ti gbẹ kò sí tọ́jú mọ́ ṣé òkú tiẹ̀ náà fẹ́ kí wọ́n tọ́jú ẹ̀kẹ́ fi gbẹ kó gbẹ kó wọ́n tọ́jú ẹ̀ mọ́ni àbí bàbá tiẹ̀ náà ń tọ̀ báwọn àbí ìyá rẹ̀ ń ṣòfófó àyè jáwé sísàrè bàbá wa dàpẹ̀ sí tán báwọn tábà dàpẹ̀ sí tán gbogbo àwa tá wa lọ bẹ̀ sẹ́yìn kí mo ní bí a ti gbé sísàrè òun wọ́n ti dẹ̀ mí bá a ti ń bọ̀ òun yóò máa pariwo ní ẹ̀ nígbọ́ ni tábà wa bọ̀ tábà òun anabi máa sọ fáwọn sábẹ́ pẹ́tọ̀ ìsàlùláhà lè àkíkùn fa inna wòle ẹni yusalu ẹ̀yin sábẹ́ ọmọ yẹn ti wà ń sáré ẹ ṣàdúrà fún wọn wọn ń bí léèrè lọ́wọ́ báyìí wọn ń bí léèrè lọ́wọ́ bàbá ti débi tàbá sì kú tán á dúró ni àwọn tí ó dùn gbèdéwé wọn sẹ ẹnìkan wà fèsì pétọ ẹ ṣàdúrà fọmọ ya yín o wọn ń bí léèrè wà dákẹ́ kálukú ọmọ afẹ́mi sekínì ẹni tó pe Allahumma ghfir lahu warhamhu wa afi wa o wa akérèmínú sọlá wà sẹ́yìn bá o ne kìnnà dunu bala ẹni sẹsẹ àdúrà kálukọ ọmọ sẹtẹ bàbá ti wá sẹtàn á wà yí padà á yí wò ká ọ̀pọ̀ dẹ̀ ṣẹlẹ̀ níbi sàárè tẹ́bá wá kòmbi sàárè tán ẹ wà á rìn síwájú tẹ́ ẹ bá ti gbàgbé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ tó bẹ̀rẹ̀ àròyé táàfi gbókù lọ kọ̀sáròyé táàfi sín kọ̀sáròyé táàfi darí délé kọ̀sáròyé lábẹ́sẹ̀ rí ọlọ́run ẹ bá ti wá sọ̀kú sí sàárè báwọn anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní tẹ́ ẹ bá ti ń lọlé òkú tẹ́tọ́ sí ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ yín ń gbọ́ sẹ́rìmẹ́tì fún lẹ́mìí padà ẹ̀ ń lọ tábà yìí dé munkaru wa nakiru ọsọ kalẹ̀ ni Suleiman dìde ah Ọlọ́run jasin Ọlọ́run jasin Amen. àmín o ọba sin Ọlọ́run àti bọtán rẹ ò ní da o léyìí tí ọlẹ́tàn náà mo sọ fún ọ kò lẹ́tàn bí mo ti sọ ọ tí a bá wa ti jí ọtán báwọn ojú rẹ ọ dá ọ máa wo munkaru wa nakiru bẹ́ẹ̀ mi rẹ ti ń wa yìí ọ máa wò sàárè rẹ ọ̀fẹ́ sàárè ń fẹ́ o sàárè mi ń fẹ́ ìjọba sí ayé lọ o ojú yóò tó mọ́ ni o ọba tí wọ́n fẹ́ yóò nàró àwọn màláyíkọ́ nàró tí wọ́n wà ní lágbájá ìwọ́kọ́ yóò lé mi ni wọ́n máa bí léèrè ẹ wo ẹ máa lọ lè sin lọ́hún o ẹ máa lọ sin lọ́hún o ẹ máa lọ sin lọ́hún o irun dọwọ́ yín o irun dọwọ́ yín o àwẹ̀ dọwọ́ yín sàká dọwọ́ yín o ẹ jáwọ́ bí sí náà o ẹ jáwọ́ bí ó lé o ẹ jáwọ́ bi à ń rojọ́ kálé o ẹ jáwọ́ bí gíba o bí wọn bá jí òkú kalẹ̀ tán wọn ò ní ta lọ́lọ́run rẹ sẹ́rí kálẹ̀ ni ọlọ́run bá ní ìwọ sàárè tán báyìí wọ́n ń gbé kalẹ̀ tán báyìí ìró de àwọn àrùn tí ń kí ó de pé baba máa wọlé máa wọlé lágbájá ìró de sàkáwó de ájì ó de iṣẹ́ rẹ̀ ó de àwọn màláyíkà ń dé báyìí dé àwọn ni wọ́n fèsì màláyíkà pé kí ló dé kí lè wá ṣe ẹ mẹ́ni tẹ́sí yìí ni ìrún ọmọ kí àwọn mọ̀lẹ́kà àwọn mọ̀lẹ́kà ọmọ kírun wọ́n ọmọ kíra wọn ni tí wọ́n bá wá ní àwa bí léèrè ntí wọ́n ní kí lẹ fẹ́ bí lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wa ìrún òní sí òkì mi mọ wá ni sàkóòní sẹ́kọ̀ yọ mí ni mo wá ni ájì òní sí ọ̀lọ́ mọ́kàmúdé ni iṣẹ́ rí òní à sẹ́kọ̀ mọ wá ni kí lẹ́ẹ̀ máa bí sẹ́rẹ́ ni wọ́n bá bí léèrè ò lè bọ́ o ẹni wọ́n bí léèrè kò lè ṣe kí ni anabi ni mọ̀nì hasaba udiba ẹni wọ́n bá àkáǹtì ẹ̀ tí wọ́n ní wọ́n sàkáǹtì ìyà ni ó jẹ gbẹ̀yìn ọlọ́mọdé asàkáǹtì ní ọjọ́ alikiyama ọlọ́mọdé asàkáǹtì ní ọjọ́ alikiyama àkáǹtì sàrẹ́ nu o ẹni tí ẹ bá wá kírun wọn á bí pé màá rọ́bùkà tá lọ́lọ́run rẹ sẹ́ẹ̀rí bí wọ́n ti ń bí òun kò rí màláìkà rí ọlọ́run fi ní yẹ́wọ́n yẹ́rọ́ màláìkà tà lábùsẹ̀rá níjẹ́ yẹn bá rí wọ́n ń pa àwọn kinní kan ní win wọn ò ju báyìí lọ sẹ́ẹ̀ mọ̀ wọ́n ẹ̀yin ò gbé lu òkèrí ni àwa gbé lu òkèrí <laughs> agbókorí bẹ́ẹ̀ yẹn bá ń tíráfù lálẹ́ lu òkè tọ́bajọ́ méke wọn ò níjọ́ kọ́kọ́ máa rìn lóru fún rẹ̀ wọ́n kọ́kọ́ máa mú lẹ́yìn torí tẹ̀ bá wà ń lọ tẹ̀ bá dà nínú gbó àwọn àwọn yẹn jáde wọn àga ju báyìí lọ wọn wà gbẹ́ni dání wọn gbẹ́ni dání wọn bá lọ túnpúrú túnpúrú wọn bá ṣe hmm. ọmọ èké tí ọba rí tọ́ba rí yóò họ àwọn màláyíkà wa ní àwọn wa ga náà mo fi ní sàárè ọ̀fẹ́ wọ́n ń dé báyìí wọ́n ó dúró nàgbẹ̀yìn nàgbẹ̀yìn wájú ẹni yẹn tí ọmọ òun lókèlókè wọ́n sì fẹ̀ wọ́n wá níyẹ́ tó gùn màláyíkà míì ó tó ilé yìí mẹ́fà yóò wá bà kalẹ̀ pẹ̀lú yẹ́ báyìí jẹ́ jù bẹ́ẹ̀ ẹni èèyàn ò ní jù báyìí lọ́wájú rẹ̀ àwọn méjì náà wà béèrè pé pálọ́lọ́hùn rẹ̀ sẹ́ẹ̀rì nítorí tó tóbi ọkàn ní ah, ẹ̀yin náà ní ẹ̀yin náà ní sẹ́yìn àpẹ́ bọ́nu àwọn òpó ọlọ́run náà wọ́n ṣe òtún pa wọn ní àṣírí yìí ọmọ yẹ ọlọ́run wọ́n dan gbogbo ni tí a bá wà ná gbà yọ sàwọlẹ̀ méjèèjì lọ ilẹ̀ wa ti padà wọ́n tún wá ní tala nẹ́bí rẹ̀ à ẹ jọ ẹyin náà nì ó tún tún náà ilẹ̀ yóò tún wọlé ilẹ̀ yóò tún ti padà kí ni tíra rẹ̀ ní à ẹ dákun ẹ fẹ́ rí jẹ̀mí ó tún tún náà ta tẹ̀lé ibo ló ń kọjú sí kírun ẹni tí yẹ bá kírun kò ní mọ ibi tí ń kọjú sí o ẹni tí ọ̀kálù kùránì kò ní dátìrà rẹ̀ máa o àbí kí ẹ gbọ́ wá sí ní dátìrà rẹ̀ máa o sẹ́ẹ̀rì bí wọ́n ti wá nà báwọn àwọn ti wá rí i pé ẹlẹ́sẹ̀ gidi lè wọ́n wà mójútó sí ọlọ́run lára rẹ̀ jojúmọ́ wọ́n máa nà án jojúmọ́ ọwọ́ kéré jù wọn ná rárá wọn nà án forty one days forty one days wọ́n fi nà àmì ẹni ọlọ́run wọ́n máa wá fúnjọ́ méje lọ́dọ̀ rẹ̀ àmọ́ wọ́n tí wọ́n ti fẹ́ béèrè béèrè àwọn asẹ́rẹ́ yóò dìde sí wọn àní ẹ má dààmú ẹ ó ti ṣe wàhálà wàhálà ò lẹ́tọ́ fẹ́ ṣe kíni lẹ́fẹ́ fún kọ́mọ gbádùn ni òní wọn wà ọ̀la wọn wà ọ̀túnla wọn wà sẹ́ẹ̀rí ẹ̀ẹ́dì pẹ̀lú kọ̀ọ̀kan lásìkò njẹ́ wọn fẹ́ fún anabi nínú ẹ̀ẹ́mẹ́jì jìbìrì sọ̀kalẹ̀ nígbà wọn fẹ́ fún láyìlá ó sọ̀kalẹ̀ nígbà tí ó jìjì tó ṣe déédéé ẹni tó dúró tó ti jírùm ó rẹ̀ mẹ́lẹ̀ ọwọ́ ayọ̀ díẹ̀ sẹ́ni tó dúró níjọ wọn kọ́ka yìí là fún un níjọ wọn tó tá yìí là kí fún un wọn wáyọ tó yẹ pé ògìgí bẹ́yìn bá dúró báyìí oògùn dèdè rẹ̀ ó tún ayọ̀ díẹ̀ sí wọn tó ká yìí là ìtumọ̀ ni pé tàkọ́kọ́ ìjọ tá yìí là bẹ̀rẹ̀ nu tẹ̀kẹ́jì ìjọ àyílà ṣe kíni àyílà méjì wọn kí fún anabi àṣùbà méjì wọn kí fún alásàdì méjì wọn kí fún magari méjì wọn kí fún láàrin méjèèjì nínú ti bẹ̀ ló ṣe kíni básìkò ń bá tó ayílẹ̀ òde ayílẹ̀ òní lọ o básìkò ẹ bá lọ alásàlẹ̀ ló ṣe kíni alásàlẹ̀ òní lọ ó dìgbà tí mọ́gìrì bá dé mọ́gìrì òní lọ dìgbà tí ìṣáyì bá dé ìṣáyì òní dìgbà tí àsùbá bá dé àsùbá òní dìgbà tí ayílẹ̀ bá dé láàrin ijọ́ méje àwọn àrùn ọmọ pòrì tí mọ̀kálọ́ náà kiri bá dé òní rí sẹ́sẹ́ lẹ́yìn ijọ́ méje wọn ni ẹ̀ wò kò sí sísẹ́ ń bí ẹjẹ́ àlọ́ bòmí sẹ́wárí mọ̀kálọ́ wà náà kiri kì í ṣe pé àwọn méjì ni wọ́n pọ̀ o ti ń jẹ́ mọ́kàlùwà nàkírù bẹ́gbẹ̀rún òkú bá kú gbogbo wọn ni mọ́kàlùwà nàkírù yọjú sí o kí wàá mele okun jọ kan kálukú ni wọ́n pàdé mọ́kàlùwà nàkírù tiẹ̀ má rò pé ní abá ń sáfíìsì ẹnìkan lọ́wọ́ wọn gbàgbé rẹ o kì í ṣètò ayé yìí lẹ́tọ̀ wọn ètò wọn yàtọ̀ ṣètò ayé yìí kí wàá mele okun lójúmọ́ gbogbo wọn ni òní múnkárù ọ̀rọ̀ forty one days wọ́n wàá da padà sí bàdé sáhù títí ń jìyà tí wọ́n ti dẹ́mi ẹ̀ padà ìyàwó ni wọ́n máa jẹ tálíkì amọ̀lọ́wọ́ èdè mùmíní tí wọ́n lọ jẹ́ ń bọ̀ láàrin ijọ́ méje tí orí kankan ṣe ń wọ́n wàá dẹ́mi ẹ̀ padà síbi tí wọ́n ti mú ẹ̀mí yẹn lálìjẹ́ náà ní bàdé sáhù dáadáa gbogbo atẹ́gùn ẹ̀jẹ̀ náà jẹ́ máa fẹ́ lù níbẹ̀ ló fi jásí pé kálukú sàkọ́rù ní ń lọ sàkọ́rù tá a wílẹ̀ kan tẹ́bi bá ń pààyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ tó nítò fún jẹ sàkọ́rù ló ń lọ tọ́n bá ń rojọ́ kí tó ń túlé tó ń tú mọ́sálásí tó ń dẹgbẹ́rú sàkọ́rù ló ń lọ gbogbo tá à ń wí yìí tọ́ bá ń wo pé tó rí bẹ́ẹ̀ sá tọ́ gbàgbọ́ pé bẹ́ẹ̀ lórí sàkọ́rù ló ń lọ gbogbo yìí tí mo sọ yìí alijanna alikiyama kékeré nu ọwọ́ akalikiyama ńlá ẹ bá ń kalikiyama ńlá alikiyama lẹba nka kí n sinmi díẹ̀. la uqsimu bi yawmil qiyamah wala uqsimu bin nafsil lawwamah ayahsabu al-insanu allan najma 'idhamahu. بلى قادرين على أن نسوي بنانه ọlọ́run ọbẹ̀ sọ̀rọ̀ kìámà ńlá ọlọ́run ńlá uqsimu bi yawmil kìámà ẹ sẹ́rí ọlọ́run ọbọ̀ wa tó tóbi ni ọlọ́run tóbi púpọ̀ bọ́lọ̀ ń bá fi eṣinṣin búra ajá sí pé eṣin tóbi àmọ́ yìí ẹni ọlọ́run ò ní fi nǹkan kan búra bó ti tóun àfi kí nǹkan òun ló tóbi ọlọ́run wọn la okusimu bi yawmil kiyama èmi ọlọ́run búra pẹ̀lú jọ́ọ̀lì kiyama sẹ́yìn mọ̀ pé ntọ́lọ́run fífi búra ọjọ́ yóò fúyẹ́ naam. wala okusimu bin nafsil lawama. èmi ọlọ́run wá búra pẹ̀lú ẹ̀mí tí màá bára rẹ̀ wí ẹ̀mí tó mọ̀ wọ́pẹ́ ha ìmọ̀ tí ì ká yìí la sẹ́yìn ní wọ sàkọ́rù báyìí ah wọ́n mọ̀ tí ń pàlà ásárì sẹ́yìn ní kíjẹ̀ mọ́ ẹni kí n má wọ sàkọ́rù ẹ̀mí tí máa bára rẹ̀ wí báwọn tí wọ́n pẹ́ ah kí wọ́n ṣe sìnà kí wọ́n ná ọlọ́run ló ń fẹ́ mi ń bọ́ra tọ́lẹ̀ mi dáadáa ni èmi gidi ni. ayasabu insanu alanna jama idamahu. ọlọ́run wá gbé ọ̀rọ̀ mi tá a lẹ́ẹ̀kan ṣé ẹ mọ̀ pé ẹni tó wà ń sáré ṣe ẹni bẹ́ẹ̀ títàn o mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní wọ́n mẹ́mí ẹ̀ lọ àdìjẹ́ sí bàdìsáwù dáadáa àbí kí wọ́n mẹ́mí ẹ̀ lọ bàdìsáwù ṣe ẹ rárá tó wà ń sáré inú ètò ọlọ́run ara tó wà ń sáré méjì lọ́rọ̀ ẹkún sí o tọ́ba wọlọ́ yẹn tọ́ba wọlọ́hún ara yẹn lè máa jẹrà lẹ́yìn forty one days náà ti sọ náà ti mẹ́mìí ẹlọ́hún tán arọ́ máa jẹrà yóò jọ̀dín yóò dépẹ̀ àmọ́ kò sí bí ara ti lè dèpẹ̀ tó gbogbo orun erí ojú imú ikùn ìfun gbogbo nǹkan pátápátá gbogbo èékánná gbogbo ọ̀jẹ̀rà sẹ́ẹ̀rí eegun díyà yín kò ní jẹ̀rà tálíkì àmọ́ ọlọ́run èdè bẹ́ẹ̀ mọ sọ fún yín eegun gẹ́gẹ́rù tá n pè ní ajizu danab tálíkì àmọ́ ọlọ́run èdè eegun yẹn ṣẹ́kù síbẹ̀ sẹ́wọ́n àwọn àtọ́ ẹlẹ́ẹ̀kejì òkú ọba wọ sàárè bọ́lọ̀ nbà bẹ́ẹ̀ fi sọlá bẹ́ẹ̀ ti gbé sí ni ọwọ́ tálíkì àmọ́ ọlọ́run èdè sẹ́rí ìtọ́jú ẹ̀ra wọn kò túmọ̀ pé ẹni bú ni o èyí tí kò yí padà wọn kò túmọ̀ pé ẹni rẹ ni o ọlọ́run fi méjèèjì sọlá ni o ẹni ibú mi òun náà máa bẹ bẹ́ẹ̀ tí ò ní yí padà èèyàn bú ni ilẹ̀ ò sì ní jẹ́ kódà àwọn ológun sógun rẹ̀ ẹni ọlọ́run míì náà ilẹ̀ jẹ́ tọ́lọ́run ti ju bó ti sìn wọ́n máa la tí ò ní jẹ́lẹ̀ ò jẹ́ àwọn ànábì ọlọ́run ilẹ̀ jẹ́ wọ́n mm-hmm. ilẹ̀ jẹ́ wọ́n àwọn ànábì ọlọ́run ilẹ̀ jẹ́ wọ́n ẹni bú mi sì ni ẹni rẹ̀ mí ni ilẹ̀ ọ̀jẹ́ kò túmọ̀ àkọ́jẹ́ ni rẹ̀ ibi tọ́wọ̀ ọlọ́run ìǹsẹ́ kínní ìgbádùn ẹni bú mi ìtìlẹ̀ ọ̀jẹ́ ibi ẹ̀mí ẹ̀wọ̀ ọlọ́run ìǹsẹ́ ńlá làṣẹ ọlọ́run wa ni tí n bá tiẹ̀ wá gbé yín sí sàárè tẹ́ wá túkásọ̀ ń tẹ́ dè pẹ́ ṣé ẹ rò pé ìní kò yí jọmọ́ ni ṣé ẹni kébi ọlọ́ sàárè ló ti gbé ìtumọ̀ ẹni pé mi ọlọ́run lágbára láti sàyí jọ padà náà. بلى قادرين على أن نسوي بنانه. ìtọ́sọ̀rọ̀ tó jù lára èékánná ni ọlọ́run lágbára ọlọ́run lóhun lágbára láti tọ àwọn ọmọ ẹ̀ka yí padà kọ́ padà sí bó ti rí yìí déyìn ó dìde bó ti rí padà. bẹ́ẹ̀ ìdúlé ìsánú lè jọ àmàmáwù. ọlọ́ni ẹ̀ lọ sọ́ra ẹ má bọ̀ lajẹ́ o ìpadà gbé yín dìde ẹ má bọ̀ la yín jẹ́. yẹs alu ajana yawmul qiyamah. ẹyẹ yóò máa béèrè pé alikiyama ń gan níjó ni ó ṣẹlẹ̀. fàyídà barikọ̀lì bá sọ. ẹ lọ́kùn jama stop ẹ ẹ dákun jama sẹ́rí ìbẹ́lọ́hún káti bọ̀tán ayọ́ bá mi láyé àti bọ̀tán ayọ́ lọ́hún níjọba wa láyé níjọba ayọ́ bá parẹ́ ọlọ́mọdé sínbẹ̀ ìjọ yẹn ò ní dáa ni ọjẹ́ ni ibú ntí ọ̀sẹ̀lẹ̀ ò ní dáa ntẹ́ kọ́kọ́ ni pé ni barika albasaru ojú àwọn èèyàn máa pọ́n hmm. gbogbo funfun tí ń ojú yóò di pupa wa khasafa al-qamar. òṣùpá yóò wá yọ kò ní wọlé mọ́. wa jumi'a ash qamar yọta yẹ bá fẹ́ parí àdìkíyàmà ńlá ń bọ̀ nù wa jumi'a ash-shamsu wal-qamaru àtọ̀run àtòṣùpá yóò wá yọlẹ̀ kẹ́nẹ̀. yakun òrùn wà lókè òṣùpá wà lókè sẹ́mi kó wà láti dé àwọn méje yọ ọdẹ bọ̀ wọ́n pé òòrùn yóò sùn parí gbogbo ojú ọ̀wà pọ́n fúnfún kan ní yakulu li insanu yawma idhin aina al-mafar. ọmọ yóò wọ pé ibo ló fẹ́ sá lọ kálá lẹ́wàzà. ọlọ́ni ẹ sọ fún kò síbi kan tí ó sá lọ. ilé bíkà yawma ìdìní mustakor. alikiyama dẹnu kò sí nǹkan mi ma. yunaba ul-insanu yawma ìdìn bima qaddama wa akhar. sẹ́yìn tó bá dijọ́ yẹn ẹ bá ń ka ẹ̀ sá sàmáwò nṣàkàtì àbí ìdájọ́ máa wò fatarati fatarati ni ẹ kà ẹ sì lè ka ama náà gbogbo bẹ̀ ń ní sọ̀rọ̀ àwọn táwọn yóò ń sọnu. amma yatasaalun. ọlọ́run fẹ́ ju ọbálẹ̀ kí amó ti ṣẹlẹ̀. ani nabai azim. bálẹ̀ kí bá dé ìró tó burú ni. alladhi hum fihi mukhtalifun. táwọn kan máa rò pé òní ṣẹlẹ̀ kalla sayalamun. ojú wọn ni yóò ṣe. thumma kalla sayalamun. yóò sojú wọn tí ó bá ṣẹlẹ̀. alam najalil arda mihada. sani pa wàhálà tẹ́lẹ̀ bá ti tẹ̀ yìí. waljibala awtada. a fi òkè a fi kan ilẹ̀ mọ́lẹ̀. وخلقناكم أزواجا àwọn da yín lákọlábo kẹ́ ẹ máa fẹ́ ara yín kẹ́ ẹ máa bímọ. وجعلنا نومكم سباتا. a ní kẹ́ ẹ máa sùn kára yín máa balẹ̀ tẹ́ ẹ bá jí. وجعلنا الليل لباسا. àforúkọ yín láti rí ẹ sinmi bẹ́ẹ̀ kò ní í sábúrú. وجعلنا ọ̀sán adé máa fi tajà kẹ́ máa fi rajà kẹ́ máa wà ní tẹ̀jẹ̀. wàbàdà iná fawqakum sab'an shidada. àwọn àṣẹ dẹ́kìnì méje sánmà lẹ́yìn lérí tí gbogbo ẹ̀ fi ń lé tó dẹ́kìnì méje lọ́wọ́ lérí yín láyé yín fi ń tó. wàjà alina sirajan wahaja. àwọn kóòsù pàṣẹ sánmà tí ń mọ́lẹ̀ fún yín lóru tẹ́ rí náà tẹ́ lọ tẹ́ bọ̀ tó sùn kó mú àwa la ṣe fún yín. wà á ń sálí náà mi náà mú sèrò tí máa ń fàjọ jájá. àwọn ọ̀rọ̀ omi fún yín láti sánmọ̀ nítorí kẹ́ ẹ lè bá máa gbìn nǹkan kọ́ máa wù kẹ́ ẹ máa rí nǹkan jẹ. lẹ́nu kùnrin jábì àbá wà ní bàtà. lójú bá ti rọ̀ nǹkan ó sì wù ẹ́ sì máa rún jẹjẹ. wájà náà ti ní àlùfáàfà. a sọ gbogbo fún yín tọ́lọ kánrin. ìnáyà wọn bá sọ wọn tọ́lọ ń ṣe wọn ẹ farabalẹ̀ wọn tọ́lọ ń ṣe wọn nǹkan àṣọ wa nù o pé mo ṣèyí mo ṣèyí mo ṣèyí mo ṣèyí ọwọ́ aka ogun bó ti sáyé fún wa tọrọrùn ọwọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ tí o fojú wari ọwọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ ọwọ́ ni inna yawmal fasli. inna yawmal fasli kana miqata. ìjọ àlìkíyàmọ̀ àwa ti fàsìkò sí ẹlẹ̀ mọ́mọ́. yawma yunfakhu fi suri fatatuna afwaja. tọ́ba dùgbò yẹn sẹ́mi kí mo sọ lẹ́ẹ̀kan pé ogun ojú ọ̀pọ̀n tójú bá pọ́n tán ilé ọmọ arọ́ gírì òkè ọmọ ọrọ gírì gbogbo àwọn òkè tẹ́wọ̀n yẹn yóò máa kù bí atẹ́gùn ilẹ̀ ilé ọmọ ṣe hìí sẹ́ẹ̀rì bí lẹ́lẹ́ bá ṣe hìí yóò gba àwọn kan mi bókè bá kù yóò kọlù àwọn kan atẹ́gùn ọmọ gbé àwọn kan yóò máa fi wọ́n nagi yóò máa fi wọ́n nalé ẹni tí ń sálọ ọmọ sálọ kò ní mọ ntọ́sẹ̀lẹ̀ kálukú ọmọ ahọ́kí tẹ ẹ bá rántí kíntìní rẹ̀ ìjọ bọ́ǹbù dáhùn lẹ́kọ̀ọ́ yìí sẹ́ẹ̀mọ̀ kọ́ àwọn yẹn kan sáà ń lọ ni wọn àmọ́ ibi tí wọ́n lọ́ọ́ tẹ̀lé sínú kudu bálíkì àmọ́ ti di ní wẹ́ kíntì nínú tá tá ó súnmọ́ ní kọjọ́ sẹ́rìtàbá wa ṣe báwọn tán kálukọ́ kàṣà àdìpọ̀ òun kàṣà kú jalajala tí wọ́n bá fi wá lé fún fèrè fèrè mẹ́ta ni wọ́n fún fèrè alákọ̀ọ́kọ́ wọ́n fọ́n pé gbogbo yín mú tú ẹ̀kú gbogbo ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ ńgbà náà jagbajagba ni ó kù kò tí ó kù rè bálíkì àmọ́ ni mo fi ní kọ́lọ́ mọ́jì ọba wa láyé bí ẹ bá wá kú bẹ́ẹ̀ wọ́n wá fọn fèrè kejì pé mú tú ẹ̀yẹ bá fọn kejì tán ẹni tó fọn gan kú yókù bonijẹ́ màláyà wá tán ọlọ́run wa pàṣẹ kẹta pé mú tú kò ní sìn kankan mọ́ wàyẹ̀ bukọ́ wájú ọ̀rọ̀ bí ká zúlíjà ọlọ́run wa jáde pé èmi rèé ta ló kù kullu man alayha fani gbogbo ti ń bẹ pátá yọ parẹ́ wa yabqa wajhu rabbika ọlọ́wọ́n máa sọ la pé èmi rèé àwọn dà àwọn aláṣẹjọ́ da. dà àwọn olórí dà àwọn gómìnà dà àwọn da. dà àwọn ọba aládé dà àwọn àfa àtọ́halẹ̀ dà àwọn fìrìhónà dà àwọn nàmúrúsù dà àwọn kàníánù dà limani ni mulikuli yawma lillahi liwa ọlọ́wọ́ wa ní tani ọlọ́wọ́ wa béèrè pé tani ń sọlá lónìí yóò máa lẹ́yìn ló ń kóhun náà lòún sọlá kò ní sin kankan ma yóò máa sọlá kì yóò sọlá àwọn afa wa ni yóò wá sọlá bẹ́ẹ̀ tọpawárẹ́ bẹ́ẹ̀ ni one thousand years yóò máa bí sọlá tá a ti wà ń bí one thousand ọlọ́wọ́ fi sọlá alikiyama ń bẹ̀rẹ̀ bọ̀nu náà wọnú fẹ́ ka bí súrì wàfùtìhàtì sàmẹ́ ùfàkánẹ́tì abẹ́rẹ́. ẹ bá káwọn nù fi àfi súnrí kà. wà nù fi kàn fi sùn yàwùmá yóò wa sọlá tọwọ ní one thousand one thousand yíyẹ tó parí ọlá Ọlọ́run wa ní wà nù fi kàn fi sùn yóò wà ní ẹ dìde yóò wà pàṣẹ ẹ yẹ dìde èyí tí n fa fèrè yóò wà dìde tọ́ba wa dìde yóò wà mú fèrè ẹ̀ padà Ọlọ́run wa ní ìwọ kọ́ yìí mọ́sọ́lá látẹ̀ ni ọyọ bá ń pè wọn kí wọn máa bọ wọn nù fi ka fi sùúrì bá ń tọ́ka. yàwó ma yóò fakò fi sùúrì fatatu na àfúrájà. yóò wá kẹlẹ yóò tó wọn ní kú mú ẹ dìde. tọ́ba wíwá àwọn màláíkà ní ọkọ̀ dìde tọ́lá wọn lọ́wọ́ wọn máa ránṣẹ́ káàkiri wọn wá dìde lọ gbà ẹ̀yin inú ẹ ti dé wọn làwọn dé wọn wá wọlé ní fèrè ogun wọn fèrè kalẹ̀ báyìí lọ gbà tí màláíkà wọn ní tọ́ba fèrè kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n máa sọ lálẹ́ ní wọn one thousand years táwọn màláìka ti jí tán yóò tún wá sọ lálẹ́ àwọn màláìka one thousand years bẹ́ẹ̀ ni àwa ń bẹ́ ń bi táwọn mú ọlọ́run wa ni ọ̀ya báyà ń kà. yawma yunfaku fi suri fatatuna afwaja. ọlọ́run wa ni ọ̀ya ìsirabílù fún fèrè ọ̀hún fún fèrè pé wúwé dìde ìgbà wo ló tó kàn wá àwa àtẹnako lájọ dìde àwa àtajá àtolóńgbò àtẹkùnrin àtẹkùn àjọ dìde ni fatatuna afuwaja eh, eh, ǹjẹ́ ìmọ̀lánà kọ́kọ́ rẹ sórí ìmọ̀lánà tó ń jẹun gbogbo ẹni tí bá ń jẹ ìmọ̀lánà pátá níjẹ́ ọlọ́run ti dáyé tó fi jọjọ wá payé rẹ ibì kan náà wọ́n ti dìde gbogbo sàkárìyà ibì kan náà wọ́n ti dìde gbogbo yàyà ibì kan náà wọ́n ti dìde ìdínú táwọn èèyàn fi máa sọ Muhammad wọ́n fẹ́ kọ́ ma àwọn ó dìde ń bí tá nẹ́bí ó ni. sallallahu alayhi wa ẹni tó bá ń jẹ́ Muhammad ibi táwọn ibà ti di lọ ibẹ̀ ló ṣe ibẹ̀ lèyàn fi máa sọ ma Muhammad àṣírí ibẹ̀ nu ọlọ́run fi ní. yàwùmá yóò fọkù fi sóore fatatuna afwaja. bẹ́ẹ̀ wá sọ ọmọ rẹ̀ ní jangalawasi ibi táwọn jangalawasi lọ́lọ́ ṣe kíni ọmọ ẹni tẹ́ ń pè ní ẹkùn ẹkùn àwọn àwọn oníbàdìde wọ́n ń pè ọ ní kìnìún ọ̀nsàkọ àwọn oníbàdìde. ẹni ọba ń pè ń tọ́ọ̀kì tí ń bá ń dáhùn àwọn fìdí náà ní ọba dìde o àtàwọn hamana àtàwọn namuruzu tọ́lá àwọn ní tọ́gùtù àwọn tí ọba dìde nu ló fi jásí pé yèé jó kọtí ọ̀dà bí wọn bá ti sọ lọ́kọjọ́ ọ̀dà ọ̀ yarí tọ́lọ́ ọmọ àròjọ́ àlìkí àmọ̀ mọ́ pé sẹ́mi ní màá bá kiri dìde tí wọn bá sọ̀yàn lóko èèyàn bú àfikọ́ yarí o àfikọ́ yarí o torí èèyàn bú wọn jọ tẹ̀lé ra wọn dìde ni ọlọ́run fi ní yawma yunfahu. fi suri fatatuna afwaja. bí ẹ bá wulẹ̀ sínú wọn ìjọ kọ̀ọ̀kan máa dìde pẹ̀lú ọkọ wọn pọ̀tàtù àwọn yóò máa lọ gírì gírì gírì náà. وفتحت السماء فكانت أبوابا. ṣé ẹ mọ̀ pé sẹ́mà tẹ́tẹ́lẹ̀ wọ́n ti kú dànù abẹ́ẹ̀kọ́ ọlọ́run ti tún kẹ́ ẹ̀ tó ọlọ́run wà ní ẹ bá ń sán ọ̀nà sí sánmà torókè lọ́wọ́ wà wọ́n wà á sí ọ̀nà láti ilẹ̀ yóò wá kan sánmà ọlọ́wọ́n máa wu gbogbo ti lọ́lẹ̀ naam. wasuhirat aljibalu fakanat saraba. gbogbo àwọn òkè wọ́n ti di lẹ́lẹ̀. inna jahannama kanat mirsada. ọlọ́wọ́n ọlọ́wọ́n ẹ̀yin màláìka sẹ́rọ̀ àwọn màláìka ń bẹ ẹ̀rọ tọ́lọ́ ń dá wọn àwọn màláìka kan bẹ tọ́lọ́ ń dá bá lìjẹ́ náà tí wọn ò lè kó ń bẹ tí wọn bá kó ń bẹ wọn ò lè gbádùn sẹ̀mí àwọn màláíkà wọn bẹ tọ́lọ̀ ń pìpì àwọn pọ́pọ́sì iná ló fi pìpì àwọn táwọn èèbá tí ìwọ náà wọ́n èsè kí ni wọ́n ègbádùn bó ti rí ni kò lè yé yín tá a bá mú ẹja tí ń gbénu omi tá a bá gbèsè dilẹ̀ kí ni ó ṣe ọmọ èèyàn tí ń gbé dilẹ̀ tá a bá kì í bọmi kí ni ó ṣe tọ́lọ́ adìẹ omi ń bẹ kò lè gbérí ilẹ̀ adìẹ lẹ̀ ń bẹ kò lè gbérí omi kìnìún bẹ tí ń gbénu omi tí ò lè gbérí ilẹ̀ kìnìún bẹ tí ń gbérí ilẹ̀ tí ò lè gbénu omi ọlọ́run dá àwọn màláìkà kan inú náà nígbàdùn tiwọn ọlọ́run wọn dá àwọn kan àlìjẹ́nà wọn ń gbé nígbàdùn tiwọn àwọn màláìkà ti ń bẹnu ọlọ́run àbúrò aláṣẹ ẹ̀yin màláìkà ló níhìn kíni jahannama. inna jahannama kanat mirsada. ọ̀ya ẹ bá ń tọ́jú jahannama kọ́ wa ń tòsí àwọn tí ó wọ bẹ́ẹ̀ sí tán. lè tọ́gìnà máa bá. gbogbo àwọn tọ́gì àwọn bíṣẹ́ bá pè yàn tọ́gì kì í ṣe èyí tí ń jà kí n tọ́gì èyí tí ń jà kí n kí tọ́gì lábẹ́ sẹ̀ríà mhm. lábẹ́ sẹ̀ríà fáàsì kí lòun jàǹdùkú kí ni mo pè é èyí tí ń jà kí tí ń gógó tí ń gún bẹ́ẹ̀ kì í ṣe tọ́gì o lábẹ́ sẹ̀ríà torí tọ́gì ò ní kírun mo lọ sí wàásì kanjú ní ní computer village gbogbo àwọn jàǹdùkú bẹ̀ ní asálámà wọn kí mi mo wá ní sẹ́ wọ́n ń kírun wọn ni wọ́n fi irun ṣe mo láwọn eléyìí ṣe tọ́gì jàǹdùkú ni wọ́n torí lábẹ́ sẹ̀ríà àwọn tí ń jẹ́ tọ́ọ̀gì làwọn ń táwọn èèyàn ń sìn lérí ilẹ̀ Ògún tọ́ọ̀gì ni Ọbàtálá tọ́ọ̀gì ni kí wọ́n tún sìn Ọya tọ́ọ̀gì ni ṣé ẹ wá rí èèyàn náà ń bẹ tọ́ya tọ́ọ̀gì ọkùnrin kan bẹ lọ́nà Ìbàdàn tẹ́ bá bẹ Ìbàdàn tán tí ń pèrè Ọlọ́run tọ́ọ̀gì ni tọ́ọ̀gì ni torí Ọlọ́run ní ń pèrè lẹ́kọ̀ọ́ yìí náà bẹ́ẹ̀yẹn bá sọ pé ọ̀yá ẹ̀yẹ yẹn máa wólẹ̀ fún mi ẹ máa sìn mí ìdẹ́ ìfọlọ́wọ́n ẹ máa béèrè lọ́wọ́ mi máa fún yín tọ́ọ̀gì ni àbá àti ẹ̀ ń sọ fún pé bàbá ẹ dákun bàbá bùkátà wa dọwọ́ yín o bẹ́ẹ̀ ti bí abùkátà wa tó nà ní a yóò ṣe é ṣe tọ́sọ lọ́wọ́ sẹ́gbẹ́ kan tọ́ọ̀gì ni torí wọ́n ń bá a sọ̀rọ̀ bí ẹni pé òun lọ́lọ́run ni tọ́ọ̀gì lòun náà ó lè dáná bí ti bímọ dọwọ́ yín tó pé ó bímọ ó bímọ ọyọ tọlọ́n kó mbẹ ìwọ̀n sọ pé yóò ṣe kíni wọ́n dànù kọ́ pé yóò ṣe òun náà ń pọ̀ òun ó ṣe kíni òun náà sọ bẹ́ẹ̀ di tọ́ọ̀gì ni gbogbo ẹni wọ́n bá ń sìn lérí ilẹ̀ tọ́ọ̀gì ni o ìdí nìyẹn lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ló fi jẹ́ sí pé ìkúnlẹ̀ àti mọ́ gbàlágbà sẹ́ẹ̀rẹ́kún méjèèjì ọlọ́run là á fún o ọwọ́ méjèèjì ọlọ́run là á fún o wájú yìí ọlọ́run là fún o bí wọ́n bá ń kúnlẹ̀ fún ọ tọ́ ọ bá ń gbà kúnlẹ̀ ọ̀ ń gbà tọ́lọ̀ ń gbà nù o tọ́ ọ bá múra àbọ̀ gbọ́ ọ tẹ̀lé oditọ́gì tí ọ bá rùkú fọ bí ẹ ti rùkú fọ lọ́hún tọ́ ọ bá ń gbà ó lè má yí ọ tí ọ bá yí ọ àfẹ́díjì lè bá ọ tí ọ bá yí ọ ọlọ́ọ̀lẹ́ àmọ́ tó bá fi lè yí ọ pé tí wọ́n fọlọ́ wọn fún mi tọ́ ọ bá fi lè gbà oditọ́gì àwọn tí ọwọ́ nọ́nà jà ni o sẹ́rẹ́ àwọn tí wọ́n ń jà tí wọ́n ń gún bẹ́ẹ̀ wọ́n àwọn tí wọn bá ti ń kírun tí wọn ń gbàwẹ̀ jàǹdùkú ni wọn o wọn èé ṣe kí ni wọn èé ṣe tọ́gì kódà àfẹ́ríjẹ́ ọlọ́run lé lépa bá kọ́ wà lìjẹ́ náà o tọ́ba fi lè túbá tí o ṣe jàǹdùkú mọ́ yọ wà lìjẹ́ náà o yọ wà lìjẹ́ náà dáadáa àmọ́ tọ́gì tọ́ba kírun tọ́ba gbàwẹ̀ yọ wọ̀ náà tọ́gì tọ́gì èé ṣẹgbẹ́ jàǹdùkú àwọn tí wọn ń jà kírun ni wọn ń ṣe tọ́gì ẹ̀yin lẹ́ ń pè wọ́n ní owó kọ́tọ́ yẹ kẹ́ ẹ lè tọ́gì náà. Màábà. Àwọn tọ́ọ̀gì ní ọ̀wọ́jà náà máa ń jọ náà. Lẹ́bí ti nà fi hàn àhàkọ́ọ̀bà. Ọba àdìjọ́ àlìkìyàmà ọlọ́run ní lábì fi nà fi hàn àhàkọ́ọ̀bà. Sẹ́ẹ̀rí hukubu kan seventy years ni wọ́n ń pè ní hukubu kan ọlọ́run wa ni wọ́n ṣe àyèmáyé hukubu seventy seventy seventy years ìgbà náà pé bàbá kájọ kan fún wọn ní sin seventy years níjọ́ kan wọ́n wàá sàyè mọ́ seventy years seventy years táwa ń wí òní síta kàjọ kan o ìjọ kan láàrin seventy years yẹn ó ṣe déédéé one thousand years ọjọ́ tá ń lò láyé ìrọ̀kọ́rọ̀ yíyẹ yín ọlọ́run ni wọ́n ó lo àyèmáyé àkábá seventy seventy seventy years tí ò ní iye wọn ó lò ṣé ẹ ní seventy years tá à ń wí hun ìjọ kan níbẹ̀ ó ṣe déédéé one thousand years ọjọ́ ayé ẹ wá ní one thousand years And seventy years wọ́n máa lọ àyèmọ iye lọ bẹ́ẹ̀ tí ò níye tí ó lò lóbi yá ọlọ́mọ ìyá wọná bẹ́ẹ̀ yẹn bá wọná ó dé last bus stop nù ni torí kò níyọ́ tí jáde naam. láyé dúkú náà fi hà bàúdáwò àrà ṣàrọ̀bà. ṣé ẹni bọ́bá wa kan náà tàbá wa bọ́lọ̀ bá ní ojú wa tàbá dúró báyìí tán alikiamu ro ọlọ́mọ yìí ro mọ́ wa gbogbo wa ń jọ́nà tó bá dijọ́ yẹn sẹ́ẹ̀ mọ̀ pé owó aláwọ̀ ṣòkòtò ọlọ́wọ́ gba ṣòkòtò ń di wa gbogbo mi ò ní wọ nǹkan kan ọkùnrin ò ní wọ kálukọ́ máa ń gbé nǹkan rẹ̀ káàkiri a máa káàkiri òrùn yóò mú o ṣé ẹ rí òrùn tó mú yìí wọ́n lè jìnnà sí wa ní ten thousand àárín ten thousand years ká tó débi tó wà ten thousand years ká tó débi tó ṣe kí ni ìní tí wọ́n wá láàrin yẹn kì í ṣe irú ni pléènì o ìní tó ti pléènì lọ ni o a àárín ten thousand years ká tó débi tó rùn yìí wà tọ́ba àdìjọ́ àdìkìyàmọ̀ wọ́n wàá sunmọ́ wa ní sunmọ́ ìrìn seven days tí wọ́n bá wá sunmọ́ wa báwọn tọ́ kò síkú mọ́ ìgbóná yẹn wà lágbára òógùn tí ó máa jáde ó wà burú èèyàn méje péré èèyàn méje péré lógún nípa njọ́ náà yọ wà lábẹ́ bògì ọlọ́run tàlálà kọ́kọ́ sáwọn olóṣèlú wa mi àwọn tí wọ́n máa wọ̀ wá ni àwọn olóṣèlú tí wọ́n máa wá wọn ẹ̀hẹ́n tọ́ ẹ ẹ yà wà nù bògíjọ́ àlùkí àmì ẹ̀yin olóṣèlú tọ́badíjọ́ òun ẹ̀yin olóṣèlú tẹ̀ já síwájú tẹ̀ jọ̀gá wá ṣe déédéé ọlọ́run ní ẹsẹ̀ pẹpẹ fún un yọ wà lábẹ́ bògí tọ́lá síwájú tó ṣe kíni ó ṣe déédéé bẹ́ẹ̀ ni ìmáàmù tó ṣe déédéé bẹ́ẹ̀ lọ́ba àlú tí ń ṣe déédéé bẹ́ẹ̀ ń gómìnà ọlọ́run ní gbogbo àwọn tó já láyé yìí tí wọ́n ṣe déédé ẹ fi wọ́n sábẹ́ ìbògì ó di méní tọ́ ìwọ lè má jà síwájú ọlọ́run ọ̀yọ́ tiẹ̀ lẹ̀ ọlọ́run wa ni wàṣáàbùn anabi ni wàṣáàbùn nàṣà fi ibadatillah àtọ̀dọ́ tí ó máa ṣe sinaki tí ó mutí tí ó ta bàbá àjẹ̀bú tí ó máa fọjọ́ ayé ṣeré tó yẹ kó wá sọ̀dọ́ síbi tọ́lọ́hún ọlọ́run níjọ́ tó lè yín sọ̀dọ́ kò ṣe sinna kò mutí kọjá lè kọ́ta bàbá àjẹ̀bú kò lóbìn káàkiri ẹ̀ bá ń ta tẹ́ǹtì fún un ó dé èèyàn mélòó ẹlẹ́kẹta ó lè ti ẹlẹ́ ẹ àkọ́kọ́ lè bọ́ fún ọ kọ́ mọ́jọ lórí ó lè ti dàgbà kó o ti kúrò lọ́dọ̀ ẹ̀kẹta rẹ o ò ní bọ́m̀bì ẹ̀kẹta yìí àfi bọ́ọ̀lù ọba fẹsẹ̀ ẹlẹ́rìí bú nìkan lọ́bọ̀ èyí tí mo fẹ́ sọ yìí ẹlẹ́rìí bú ò ní rí ṣe tí èkú ẹlẹ́rìí bú tí ó jìyà ń jọ̀hún kò ní rí ṣe ìkẹta yìí opportunity wà for anybody kílẹ̀ kẹta kọ́líbùhù mu alákun fílmù masajid ẹni tó yẹ pé tó bá kírun kátó yọ ọmọ rẹ tìrùn mí ayélujára kílẹ̀ kan sẹ́wọ̀n yẹ pé ẹ̀hìn ọlọ́run ní ńgbà tẹ́lẹ̀ yìí wà láyé ìrun ti ìrun time to time ẹ̀ka pẹpẹ fún un sẹ́ẹ̀rì pẹ́lẹ́ yìí wọn ọ̀bọ̀fẹ́ nìkan àbọ̀bọ̀ ìyá a máa rántí ìrun àsìkò sásìkò ó dé èèyàn mélòó ẹlẹ́kẹ̀rin ọ̀dọ́ tó pé lọ́kùnrin tọ́lọ̀ ń wá da ìfẹ́ ìfẹ́ rẹ̀ sẹ́mi àwọn obìnrin táwọn obìnrin wá ń pèpè dákun ànítọ́ ọba jọkọ ẹni àní ọ̀sàlè àníṣe bó ti ẹ̀sẹ̀ kan débí tọ́wọ́ ni a ah, mọ̀ bẹ̀rù ọlọ́run yìí ṣe irú wọn wà so lè ṣe bọ́bá wa ṣe ọwọ́ àlábẹ́ bògì ọlọ́run èyàn rọ́jú ṣe ni o ìrọ́jú lọ́la yé o ìrọ́jú lèyàn fẹ́ láti jẹ́ náà o ó di mélòó tí mo kà ó di mélòó kí lẹ́lẹ́ kan máa fara mọ́ ni. àtọ̀rọ̀ méjì kí n bọ̀ pé ọ̀rọ̀ mélòó tàhábàfìlà wọ́n fẹ́ràn ara wọn torí ọlọ́run níjọ wọn pàdé wọn pàdé torí Ọlọ́run níjọ wọn wà á túká ẹwà àwọn eléyìí nísìn wọn wọ sọ̀kan náà àwọn muslim àbí kí ni àwọn mọ̀ṣẹ́ muslim youth forum àbí ẹ wò wọn ọmọ àjẹbù ń bẹ nù wọn ọmọ sáré ń bẹ nù wọn Ìlọrin ń bẹ nù wọn ọmọ Kwara ń bẹ Ọ̀ṣun ń bẹ wọn wá kóra wọn jọ torí kílẹ̀ fi ń sọ̀rẹ́ kílọ̀ pa yín papọ̀ níjọ́ tẹ́nìkan bá fẹ́ travel nínú yín kílẹ̀ fi dágbére fún un níjọba tún dé ìbọn yóò dé sí àwọn tí wọ́n ta tẹ́ǹtì fún ni ǹjẹ́ kí ló dé a ni wọ́n ń sọ̀rọ̀ nítorí tọ́lọ́run ni tọ́lọ́run làwọn ń gbèsè ọdọọdún wọ́n ń ṣe wáàsí gbogbo àni wọ́n kẹ́sìn léyà ẹ ta tẹ́ǹtì fún wọn nítorí ọlọ́run wọ́n ta tẹ́ǹtì fáwọn náà tí wọ́n wà lábẹ́ wọ́n wà lábẹ́ tẹ́ǹtì ọlọ́run wọ́n di mélòó wọ́n di mẹ́fà márùn ni ẹlẹ́gẹ̀fà ńkọ́ ẹni ẹlẹ́gẹ̀fà ẹni tó jòkó sẹ́ẹ̀dí bá ti wà yíyá ń ṣe àwọn ẹ̀mí kan bẹ tí ó le tókòkò wà tí ń wù yí inú ọmọ bí yóò máa bínú eléyìí bu ni àwọn ẹ̀mí kan wà bẹ tókòkò bá ti ń sọ̀rọ̀ yìí yóò máa wò pé hẹ́ẹ́ sẹ́yìn sì rálì jẹ́ nà ọlọ́run báyìí tọ́ba rò títí omi ọ̀ máa ṣe kíni ìwọ tọ́ba rò nídìbẹ̀ tó ń bá sunkún pé ìlera jẹ́ tọ́ba sunkún báwọn ọlọ́run láta tẹ́ǹtì fún jálì kíámà ọ̀ràn tí ọlọ́run sì bóyá kún pé ní ìsìn tábàlà fẹ́ gba donation inú aburú tó wà nílẹ̀ yìí aburú pọ̀ ń lu yìí bàbá mùsùlùmí tẹ̀ ń jìyà tábà ń islam jàǹdùkú ni máa pọ̀ àwọn jàǹdùkú owó olówó jàǹdùkú èmi ò ti èmi ò ti jẹ́ wọn málaga lọ́dọ̀ mi ò èmi jẹ́ nìkan málaga kò sí ní ti sèyìn nípa alága àbí bàbá bìlá ìkọ yìí kí ni ta ṣe ń jẹ́ òní mọ́pọ̀ alága mọ́pẹ́ nìkankan mo ní káwọn òbí ọmọ sáà máa ṣe kí ni kí wọ́n máa bọ̀ owó tó gé nígbà tẹ́ ẹ pa alága tẹ́ bá wá pè yóò wá gbára ńlá yóò máa wá bọ̀ lọ́nà báyìí bí máa ti máa lọ́wọ́ alájí dé wà jáde náà sùúrùra wà jáde náà òun náà sàgbádá báyìí ẹni mọ̀ náà kọ̀mọ̀ náà wọ́n tàn ní o ẹni mọ̀ náà yóò wá jòkó lórí àga ọba wá jòkó níwájú rẹ̀ ẹ máa lọ ẹ máa rí dáadáa bí òde tí a máa ṣe níwọ̀n bí wòlíì máa nǹkan kan àwọn mọ̀lúdì nǹkan kan mọ́ra wọn tọ́ba àjòkó wọn kó mọ́ọ̀tì méjì síwájú rẹ̀ meat pie mẹ́rin yóò wá bẹ̀rẹ̀ sí jẹ́ yóò wá parí àwọn anitọ donation yóò wá fún two thousand ẹ wo adúrú yìí tí wọ́n ṣe fún un abẹ́ tẹ́ǹtì ló jòkó mọ́ọ̀tì méjì meat pie mẹ́rin iyì tí wọ́n sọ even yìí kọjá two thousand ṣé wọ́n sọ́ọ̀tì ni àbí wọ́n jèrè bẹ́ẹ̀ irú rẹ̀ ń kò ní ládàá kan tí ó gbà kí mo wí mẹ́rin bẹ́ẹ̀ náà lẹ́ lọ spọ́ṣọ kínní tẹlifíṣàn ẹ spọ́ṣọ programu wọ́n máa gbé fọ́tò rẹ wá pé àwọn tó spọ́ṣọ programu wọ́n máa ṣe fọ́tò rẹ báyìí ọ̀ ń tan rẹ ní ẹlòmíràn ni wọ́n máa kọ́kọ́ wọ́n kọ́ rẹ oníwọ̀n kọ́ ọ̀bàṣẹ tọ́lọ́ wọn ó ṣe iná ní sọlá kọ́ lónìí pé owó ta fi ṣe programu èèyàn méjì lọ́sàn ẹnìkan sẹ́yìn kan sẹ́yìn kan wọn ò sì ní dákọ̀ yìí ti sọ fún ọkọ tó fún lówó pé ìní dákọ̀ rẹ o so spọ́ṣọ programu yìí ní polo rẹ o ìní dákọ̀ rẹ yìí sì ẹni tí ọba sponsor mi ó rò dáadáa ìní yàn ọ́ ìsì ní máa sáta rẹ̀ ìníbọ̀ kú lọ́jà ó ṣe fọlọ́hún ó ṣe kíni ẹni tí ń ṣerú eléyìí ń tọ́ba dijú àríkíámà ọlọ́run ni ẹ ta tẹ́ǹtì fún mọ́sálásí lórí bó ti rí níṣẹ́ ọyẹ́kẹ́ máa sọ mílíọ̀nù síbẹ̀ yìí olówó mu sí tẹ́sán pé ẹ dákun ẹ máa nọ́ọ̀sì mi ẹ má jẹ́ wọn gbọ́ pé mi ni lè má mọ̀ lọ́jà yìí nìsín ẹnì kó gbé mọ́tò fún ni èyí má mọ̀ ní mọ́tò ni ẹ má gùn ẹ má sọ pé mi ni ẹnì kan kọ́lé fún kò ní dákọ̀ rẹ̀ ẹnìkan máa sáfíìsì mọ́tò pé ìmáàmù ẹ̀ sá máa ké sí mi ẹ sì méje wọn máa pé mi ní sáfíìsì ẹ̀ ẹnìkan ó sì máa ṣètò ráìsì ọ̀sọ̀ọ̀sẹ̀ sínú ilé ìmáàmù pé ìmáàmù ó ní ẹ̀ máa pé mi ni kọ́lá tẹ́ bá ń sàdúrà ẹ̀ má dàá mi kò sí ní fi ra wọ́n ta tẹ́ǹtì fún ọjọ́ àlùkìyàmọ̀ ni bọ́ọ̀nù yìí bá bá eré rẹ kò ní rọrùn fún ọ ọlọ́njẹ́ o ọlọ́njẹ́ awọ kanu méjèèjì o béèyàn bá wọ̀ kan bẹ́ẹ̀ kò ní rọrùn ìwọ náà yáa ronú èyí tó bá fẹ́ wọ opportunity wà iṣẹ́ eré wà tó máa ṣe ó di méní mọ́sálásí ń bẹ tẹ́mi ìrẹ́ ọ̀rọ̀ mọ́ ó yẹ ṣe kó bí ó pe ọmọ dáhùn o àwọn yóò ń bẹ nílẹ̀ fún ọ tó bá yìí ti láwọn tó bá rìn jàmá mùsùlùmí tó rè ọjọ́ yìí wọn abẹ tẹ́ǹtì lọ́wọ́ bí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ yẹ á wà á dúró báwo ní òòhò nínú òòrùn one thousand years tí nira bá wá pọ̀ àwọn màláíkà máa ságbà làwọn ju ọlọ́run pẹ̀já lọ bẹ̀ kó tó àwọn èyí lẹ̀ ọlọ́run ọkàn máa sọ lánàá ni yóò tún máa bi wálé rẹ̀ pé limani lè múlikù lè yẹ́wò yóò máa dáhùn fún rẹ̀ pé lillahi ta ni sọlá lónìí tó sọ yín dàbá yìí yóò máa pè mí náà ni kálukú máa bẹ̀ yóò máa yan yóò máa sọlá lẹ́yìn one thousand years àwọn màláíkà wà lọ́ọ́ fẹ́ẹ́ di kalẹ̀ báyìí níwájú ọlọ́run ọba fi tẹ́ bá fẹ́ẹ́ di kalẹ̀ báwọn ọlọ́wọ́n apẹ́kẹ́lẹ́ fẹ́ wọ́n làwọn tó kódà sóònù yìí nìyí yóò ní nsọ́lá lọ́wọ́ àwọn mọ̀lẹ́kọ̀ wa lọ jíyìn fáwọn anábì ọlọ́run pé tọ́ àti bẹ́ẹ̀ nsọ́lá o àwọn anábì ọlọ́run wa wọn jọ wọ́n lọ bá Musa Musa nípa mi ọ̀kọ́ lọ́run lẹ́nìí wọ́n lọ bá Isa Isa ní kí mo fẹ́ sọ tí ti pè mí lọ́lọ́run kí wọ́n pè mí lọ́lọ́run tèmi náà wọ́n á bí ti béèlì Ibrahim Ibrahim ò ní ni kèfèrí bàbá mi kú sí kí mo fẹ́ sọ Noah n'o ní kí n mo tún fẹ́ ṣe mo ti ní ọ payéré o ti payéré kí ni mo tún fẹ́ bẹ̀ mo ní ọ bá ń payéré ọ payéré kí ni tún bẹ̀ mọ́. gbogbo wọn lọ wa Muhammad anabi wa wọnú wàhálà wọn wá pé tọ ìwọ rẹ ìwọ lọkàn o ìwọ lọ̀rẹ́ ìwọ lọkàn o yóò wá lọwájú Ọlọ́run yóò wá dúró báyìí àtàwọn anabi Ọlọ́run wájú Ọlọ́run wọn ò dúró báyìí tọ́lọ́wọ́n ma wò pé kílẹ̀ fẹ́ wọn wà dúró bẹ̀ ní one thousand years mi tọ́bọ̀ wáyà anabi anabi wa ma ka Tọ́ha yóò ma ka Tọ́ha fọlọ pé Tọ́ha ma anzalna aleikal qur'an litashqa illa tadhkiratan liman yaghsha tanzilan mimman khalaqal arda was-samawati al-ula ar-rahman ala al-arshi istawa lahu ma fi as-samawati wa ma fi al-ardi wa ma baynahuma. وما تتثرى فإن تجهر بالقول فإنه يعلم سر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى tọ́wọ́ débẹ̀ ọlọ́lọ́wọ́ ṣe wá ní ẹ̀hán ṣe é mọ̀ pé ń kinu bíi kéèyàn olólówó kọ́ wọn pé a ah, bàbá rẹ bàbá pàdé ẹ̀ tọ́ba kaṣọ tí ó wọ̀ yóò gbé kalẹ̀ ìyẹn náà bàbá rẹ tó sí èyí àwọn bàbá rẹ bí wọn bá tọrọ owó wọn fún wọn ni mo sì mọ̀ pé èso ọmọ àlélẹ́ yín ọmọ àlélẹ́ yín nìkan ni ọ̀la hùn tẹ́ ẹ bá ń wí tẹ́ ẹ bá wí tẹ́ ẹ bá wí kí ni ó ṣe ẹ mọ dáná bí wíwọ́lọ́ ni anábì ń ha ìwọ́lọ́ mọ̀ túmọ̀ ẹ̀ ma anzalna alayka al-Qur'ana litaban kafa. ma anzalna alayka al-Qur'ana litashqa. ìwọ ọlọ́run ṣebí ń tọ́ sọ fún mi ni pé ọ̀sàlùkùránì kalẹ̀ kí n ṣeré ibú wàhálà yìí pọ̀. illa tadhkiratan liman yakhsha. sebo ni bí ṣe wá sí fáwọn tí ó bẹ̀rù rẹ ni àwọn anábì ọlọ́run ló dúró yìí. tanzilan. mimman khalaqal arda wasamawati l'ula. ebi ìwọ ló dá sánmọ̀ ìwọ ló dálẹ̀ ìwọ ló dá gbọǹkan ìwọ ló sọ àlùkùránì kalẹ̀ kalẹ̀ gbádùn ló fi sọ ọ má fi yà jẹ wa mọ́. Ar-Rahman. Ar-Rahman ala al-arshi istawa. Ẹ wọ́n ma kí ọ, ó sì wá ń fi wá sọ lọ́lọ́kí àlẹ́ àlàsì lọ́ńdọ́lá lọ báyìí. Lahu wàmẹ́ bẹ́ẹ̀nà húmẹ́ wàmẹ́ tàhtà fàrọ̀. ibi ń bẹ lábẹ́ ìpè ìwọ ló ní gbogbo ẹ. wà ń tajhar bil qawli fa innahu ya'lamu sirra wa akhfa. kí n máa ké báyìí dọ̀tún la mẹ́wàá ọmọ tí ń fẹ́ ọmọ tí mo fẹ́ o ọmọ. Allahu la ilaha illa hu. yóò wá pariwo pé ọlọ́run o ìwọ lọ́lọ́run tá à ń sìn. lahul asmaul husna. tọ́ba wa bá débi pé gbogbo ọkọ tó da ìwọ lọ́lọ́run wa ni ẹ̀hìn sálẹ̀ tó tọ̀ kí lọ́ọ́ fẹ́ ń ṣe sọ́kì ń ṣe. lẹ́yìn ọgbẹ̀rún ọdún kẹta lẹ́yìn three thousand years tá a ti wà nù yà ọlọ́wọ́ ṣe wá sọ pé sálẹ̀ tó tọ̀ béèrè kí n fún ọ yọ wá ní ọba mi wọ àwọn ànábì tọ́ ọ náà rè wọ́n fẹ́ sí pẹ̀ ni ọlọ́run ní kí wọ́n ṣe kò ní gùn mọ́ yóò ní wọ́n ṣe anabi tún wá ní ọba mi ummati ìjọ mi lọ́kàn tọ́ba sì gbà àwọn anabi tán àwa ni ó fi tẹ̀lé ìdí nu o tọ́ọ̀bá ṣe súnà ò ní wọ́bẹ̀ o alu súnà ni àwọn jẹ́ ṣe súnà anabi nu o àwọn ni wọ́n jẹ́ ummati àwọn àjọ mi tọ́ba afa mi gọ̀ títí ah, ọlọ́mọdé àgọ̀ àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn bí yóò ní àwọn alùsùn náà yẹn wọ́n bá ti rí bẹ́ẹ̀ ó ti yọ rẹ̀ kò sí nùmbà nẹ́bì mọ́ ìgbà tó o bá ń jẹ́ mùsùlùmí tó o ṣe súnà mọ́mọ́ súnà ta lọ́wọ́ á ṣe èyí tó o bá ti ṣe ló ṣe irun tó ń kí súnà ni ramadana tó ń gbà súnà ni ájì tó ń lọ súnà ni èyí tó èyí tó o bá ti ṣe ló ṣe kí ni báyìí pé nùgbà ló kù ọ lọ sọ lẹ bísí òkòtò rẹ bá sì ń wọlẹ òṣèkí ni òge bó o bá sì ń ṣe dàbàrà tó ń ṣe oògùn òfin lẹ tó o bá ń jó jíjó tó lọ nílọ òní jó ọmọ òní lọ mọ́ gbogbo sẹ́yìn súnà yòókù ọ lọ lè ṣe ìwọ obìnrin tó ń jalamba kí òní jalamba mọ́ ìwọ tó ti lo jàlibáàbù ó lò ó ìwọ tó lò jáàbù ó lò iṣẹ́ bá parí torí tó bá dijọ́ àlìkí àmọ̀ tí a bá sì gbọ́ anabi ọlọ́run ta ọlọ́kan o anabi ò ní ummeti ọlọ́run ní àwọn ẹni rinu wọn kò ní tó gbogbo ẹlẹ́ yóò láwọn ẹni rinu wọn anabi ọba dákẹ́ àwọn ẹni rí ọba bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọlọ́run fi wá sẹ́nu ẹni rí. ẹ wo ẹ má jẹ ntàn yín gbogbo ẹ̀yin tẹ́ ń bí ma ẹjọ́ mọ yín lọ alukurani o ni mo ṣe sọ fún yín jọ ni pé kẹjọ parí kéwù rẹ ẹjọ́ lọ alukurani ọmọ tó bá alukurani ara àwọn táwọn níbi oníyọ́yá ẹ ti gbẹ àwọn náà wá jáde pé ọlọ́run mọ ha ìwọ ló sì sọ fún mi pé tí ma ha fámìlì rẹ ni fámìlì ìwọ ọlọ́run ni mi mo fẹ́ lòpọ̀ ọlọ́run ni lòpọ̀ ẹni tó ha ọlọ́run ni lòpọ̀ yóò wá ní ọlọ́run seventy le baba mi seventy le ya mi mo fẹ́ bẹ́ẹ̀lì wọn ọlọ́run ní bẹ́ẹ̀lì ìwọ tọmọ rẹ ọkà alukura ni nkọ kí ló ta ni o bẹ́ẹ̀lì rẹ ọ̀sán máa ń wé lọ́rán lọ́rán lọ́rán ọba àdìjọ́ àlìkí àmọ́ ẹjọ́ wa bára yín nù náà wọ́n ní kéwu kéwu kéwu kí ni yóò fi kéwu ṣe yóò fi bẹ́ẹ̀lì ẹ̀ ìwé ìwé ìwé yóò fi kì ọ́ bọ̀ náà bí àwọn ẹni rẹ àwọn tó wà kúrọ́ ní báwọn ti sì gbẹnu seventy seventy one forty lẹ́ni tó bá kúrọ́ ní o sì gbẹ ọwọ́ kan wọn sọ́ọ̀lì wú ni ẹni rẹ àwọn ẹni ẹni tó bá dé jáde kí á mọ̀ wọ́n jáde pé ọlọ́run ó níyì ó ní àmọ̀ ṣe sì náà ṣe ó ní akínú akí ó ní agbáwẹ̀ agbáwẹ̀ gbogbo ara àwọn eléyìí ìmọ̀lẹ̀ ni ó jẹ ìmọ̀lẹ̀ mi ò fúlù omi ò ní fúlù èyí tí yàrá fúlù yóò ní rọ́bà àti mímúlà náà nù ah ọlọ́run ìmọ̀lẹ̀ mi ò fúlù kí ló kù bá complete yẹ àwọn tó bá já sàn àmọ́lẹ̀ wọn ọlọ́run ó ní àwọn náà fẹ́ bẹ́ẹ̀lì ọlọ́run ó ní ẹ bẹ́ẹ̀lì àwọn gbogbo ara wọn já sanrun wọn wà nara báyìí ẹ dákun ẹ wo irun tó bá ṣe láti ibi síbi ṣé díẹ̀ ni irun tó bá wà irun apá ṣé díẹ̀ ni irun jọ́nà kọjá tapá yìí yóò wá gún sabala sabala sabala kò ní níye ẹni rí ọwọ́ adó pé tọ àwọn tí ń tẹ̀lé mi dà jama mi dà ẹbí mi dà ará mi dà ìyàwó mi dà ọ̀ya kálukú ọmọ múnú kọ̀ọ̀kan àyèmáyé ẹbí ọmọ kéwú àwọn ará àdúgbò àwọn ìyàwó àwọn ọmọ kálukọ́ wa dirun kọ̀ọ̀kan mú ẹ wá wo yẹni eré tí ó nírun ló fi jásí pé àfẹ́ èsè sìnà àfẹ́ jalè àfẹ́ mutí torí ìjọ yẹn ni torí tó bá di jọ̀hún ìmáàmù kọ̀ọ̀kan jáde ìmáàmù tí bá mutí jàmáà rẹ̀ ó tu kánjọ́ náà ìmáàmù tí ń ṣe sìnà onírẹ́ni tẹ̀lé torí ìmáàmù tó bá jáde ní ọ̀nà tó bá jáde nire irun gbogbo ara rẹ̀ irun ó jáde àwọn jàmáà kọ̀ọ̀kan múrun kọ̀ọ̀kan ń gbé wọn lọ́nu bá sì gbẹ̀tán àwọn ẹni rẹ̀ irun ìjọ tó ti dá mi ọkùnrin méjì ògèrì mi níjọ mo ti wọlé ọkọ ẹni tí ń so ìgì mi ní ń súnmọ́ mi ẹni tí ò nígi lérí mi ò súnmọ́ mi mo fẹ́ gbà nǹkan ọlọ́run ní sọ́ńtọ́ bá gbà kí n fún ọ yóò lé mi náà fẹ́ bẹ́ẹ̀lì ọlọ́run ni ọ ya ṣé ẹni rẹ ni ọ kí n ọjà ìlera tiẹ̀ náà máa bẹ́ẹ̀lì lọ báwọn bí irun bá jáde tábà ọlọ́wọ́ wa nítọ̀ àwọn olókùn ti bẹ́ẹ̀lì ọ̀kan gbogbo àwọn tó bá wọnú ṣàfà inú sìpẹ̀ ọlọ́wọ́ wa nítọ̀ ẹ̀yin tẹ́ wọnú sìpẹ̀ ó yẹ máa lọ sẹ́rẹ́ àwọn tí irun jáde lára wọn yẹn tí wọn bá gbéra báyìí eh, ọlọmọdé yà sàkántì bẹ́ẹ̀ yà bá sàkántì kò ní bọ́ kọ́rọ́nù kọ́rọ́nù ọlọ́njẹ́ àwọn náà wọn ti lọ lọ́fẹ̀ẹ́ gbogbo yìí ti ń bá bọ̀ látẹ̀kàn yìí àwọn lọ́fẹ̀ẹ́ ni àwọn anabi ọlọ́run wọn káwọn èèyàn gidi nùjọ wọn àwọn àfa gidi wọn yọrun lára àwọn tọ́wọ́lù kùránì irun sẹ́fúntì bàbá ìyá one forty lọ́lọ́ opportunity sí kálukọ́ wa kérò anabi ọlọ́run kérò àwọn àfa gidi wọn kó èrò àwọn tó ni wọ́n kó èrò àwọn òbí díẹ̀ ṣèṣì náà wọ́n kó èrò ibo wọ́n lọ wọ́n lọ òkè àṣírátì òkè àṣírátì yẹn bó ti fẹ̀ tó ọ̀fẹ́ gan bó ti wá fẹ̀ tó ẹnu bíléèdì fẹ̀ jù lọ yorùbá mi ò yé yín ṣé ẹ bíléèdì tàbí ń gé kaná ṣé ẹ mọ ti rí hun sẹ́nu ẹ ni àbó ti rí òkè àṣírátì ti rí jù bẹ́ẹ̀ lọ sẹ́wọ́n lókè àṣírátì wọn ọlọ́mọdé àwọn náà òkè àṣírátì yẹn tẹ́ bá gbéra báyìí ó ní bus stop méje bus stop mélòó mo pé méje sẹ́ni bus stop aláwọ̀ kọ́ báyìí iná jahannama bus stop kejì iná làṣà bus stop kẹta iná màwá bus stop kẹrin iná sàkọ́lù iná kọ̀ọ̀kan bus stop kọ̀ọ̀kan iná kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn bá ti wá gbéra ibi iná àkọ́kọ́ báyìí àwọn ànábì ọlọ́run wọ́n lọ bí mọ̀nàmọ́ná wọn ò ní tẹ òkè wọ́n fò kọjá ni àwọn wòlíì ọlọ́run àtàwọn ẹni rẹ tí a bá nà yaba yìí gbogbo àwọn tí a bá jẹ́ tí wọ́n dì mọ́ wọn lè yẹ bí sakọ́sáfà rẹ̀ èyí rẹ ni ọlọ́run fi o lè sì pẹ̀lẹ́ ní alikiyama ọmọ sẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ní ọlọ́run ni tọ́ba ṣe báyìí tọ́ba mọ orí ọkọ sábẹ́ rẹ̀ ó múrun kan ìwọ náà mú kan kálukú ó mú kan tọ́ba gbéra báyìí pẹ̀lú gbogbo wọn ń lọ́nu gbogbo àwọn tó gbé wọn ò ní fẹsẹ̀ kalẹ̀ tó fi dá àlìjẹ́nà bẹ́ẹ̀ yẹn bá parí ìsọ̀rí méje wọn àlìjẹ́nà lókù bíríìjì tẹ́ dakọjá òkè àsìrá tì ní lábẹ́ bíríìjì iná gbogbo ẹ̀ ìparí bíríìjì ń làlìjẹ́ náà àwọn ẹni ọlọ́run bí wọ́n ti kọjá nu ọmọ tó wà lùkùránì yóò kó one forty kọjá obì tí o ṣe sìnà yóò kó tiẹ̀ kọjá àwọn àfáà tó yanjú wọ́n kó tiwọn kọjá ẹni bá ti kọjá bẹ́ẹ̀ wọn ọ̀rọ̀ ti tán ti dá lìjẹ́ náà. فأما من أوتي كتابه بيمينه tọ́ mi ọ wa close file àwọn eléyìí hun ìjẹ̀ngbọ̀n lọ́wọ́ ọlọ́mọdé àti bí hun sẹ́ẹ̀rì tí yàrá bá ti bá àwọn alákọ̀ọ́kọ́ ń lọ ọ̀rọ̀ ṣe kí ni ọlọ́njẹ́ abala kọ́kọ́ lọ ọlọ́njẹ́ abala kọ́kọ́ lọ ọlọ́njẹ́ abala kọ́kọ́ lọ anabilẹ̀ ni tọ́ba sàkáǹtì wàhálà dé wọn wà nítọ̀ ọ̀ya àwọn ẹni retí lọ ẹ bá wa pín tíra fáwọn tó kù táwọn mọ́mọ́ ni wú ti yá kìtàbà wú. bí ẹ̀mí ni hí. ọlọ́wọ́n wọn náà yá ẹ lọ pín tíra fáwọn tó kù àwọn kan lọ táwọn lákàntì kankan ọlọ́wọ́n mọ̀jẹ̀ lákàntì ọlọ́wọ́n oníjẹ́ ọlákàntì ọlọ́wọ́n mọ̀jẹ̀ àsàkàntì ọlọ́run mọ̀jẹ̀ àṣàkáǹtì ọlọ́run jẹ́ àwọ̀ àlìjẹ́nà láyìí lákàǹtì bẹ́ẹ̀ bá ṣàkáǹtì kò ní rọrùn yóò ṣe wàhálà kótó àlìjẹ́nà ọlọ́run wà ní ọ̀yá àwọn jẹ́ ọlọ́tí lọ́ọ́ yẹ wá ń pín tírà fáwọn eléyìí tí wọ́n bá wá pín tírà wọn sórí wọn ò ní máa pè ọ́ pé sàká wá gba tiẹ̀ ajára ìwọ ló kù sùlíà wá gba wọn ò ní pín bẹ́ẹ̀ o wọn ò kó tírà wa kalẹ̀ báyìí tí ẹ bá wá kó kalẹ̀ ọlọ́run wà ní kí wọ́n fẹ́ látẹ́gùn tí ẹ bá wá fẹ́ látẹ́gùn tírà kálukú ọmọ lọ́sẹ̀ ni ẹ máa lọ bá ẹni eré báyìí tí ọ máa bá lọ́wọ́ tún kọ sàkáǹtì kọ̀rẹ́ ni gbé lọ àmọ́ yọ sàkáǹtì àkáǹtì náà wàhálà kan ni ara pèsè rẹ̀ òpin náà nù ni yọ àgbéwẹ̀ lọ́wọ́ báyìí. àwọn ẹni bú wọn mọ́mọ́ ni wọ́n ti yá kìtàbà wù wàrà àdáàrí yìí àwọn kan bẹ jẹ́ wọn bẹ gbẹ́ tíra tiwọn sẹ́ẹ̀rì títà rẹ̀ bá bọ́ lọ́wọ́ tún opportunity pọ̀ wà lìjẹ́ náà wa. àwọn kan wọn bẹ wọn ti ọwọ́ sí wọn báyìí wọn ti ìbọnú tíra wọn wọ́n wá gbé alátẹ̀yìn wọ́n wá tiwájú yọ ẹ̀jẹ̀ ó ti yí gbogbo ẹni tó bá ti mú lọ́wọ́ bá àwọn ọmọ náà nù àkáǹtì kan ò wúlò mọ́ sẹ́ni tó bá ti lọ́wọ́ tún fàṣẹ́wọ́fà yóò hà sábú. hisaban yasira. yóò wá sọ àkáǹtì pé sórí àkáǹtì tá a sì ń ò ní máa kábí ìròyìn fa ìjọ yẹn ìwé tó mú lọ́wọ́ báyìí fídíò ni ó jáde sí ọ ń bẹ̀ fídíò ọjọ́ wọn ti bí ọ díjọ́ tó ṣe kí ni ní wọ́n fi ní la yugadiru sagiratan. wala kabiratan illa saha. níjọ́ tó ń obìnrin ọ̀rẹ́ rẹ̀ níjọ́ tó ń kí mọ́lẹ̀ kàbàkàbàkàbà tó ibi ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ rẹ̀. wawajadu ma amilu hadira. gbogbo tó ń sẹ́wọ̀n àwọn báyìí níjọ́ tó ń jalè lẹ́nìkan rí ọ. wala yazlimu rabbuka ahada. ọba ní onísàmùsí bẹ́ẹ̀ nìkan níjọ́ tó ń ṣe sinẹ́ tó ń ṣe kàbàkàbà obìnrin àdúgbò obìnrin ilé tó ń bá ọmọ ogun báyìí pé èmi rè é é eh, eh, ó ti gbàgbé ọkàn láti gbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sídìí rè é yé ìjọ ọmọ gbowó sàkárè é ọmọ òwò báyìí ni kò ní sí dìyàn ọmọ ríra rẹ sẹ́mi àpérò ẹ̀ ti wà láyé wọ́n rí kọ́ọ̀lù rẹ nísìnyí tó ní mọ̀ ọkàn dé Facebook lọ́wọ́ abára dé Facebook yà ah, ń jò máa ṣe léyìí ó sì ń ṣe ọ̀sùn pẹ́ẹ́nì kan rí ọ wọ́n sì máa rí kọ́ọ̀lù rẹ president kan láfíríkà ń bẹ̀ ń jò ní in South America sì lọ́ọ́ yà ń bi títí ń wẹ̀ lọ́wọ́ wọn fi fọ́tò ránṣẹ́ sí i iléèwé rẹ̀ awusọ̀rọ̀ kìí ẹ̀tọ́ kọ́ títí nsọ́ba yín wá ń wẹ̀ ń bẹ̀ wọ́n sì bọ́ sẹ́rí òṣùpá wọ́n sì ń ya fọ́tò rẹ̀ níléèwé rẹ̀ ogo bí ti ń wẹ̀ kàǹkà ti ń bomi ara ti ń sewúgbẹ̀ ti ń si kíní mari ti ń ti kíní mbàchájì ẹ̀ ó sì padà wọ́n sì fọ́tò rẹ̀ sígbẹ̀tọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fọ́tò wẹ̀tọ̀ wẹ̀ńjẹ̀ dànù ìwẹ̀tọ̀ wẹ̀ńjẹ̀ ta fọ́tò rẹ̀ nu sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnu rẹ̀ ti pọ̀ kámẹ́ta sẹ̀rí àfún ọba ṣe wọ̀ ìgbà ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ẹni tó bá ṣèṣirò ṣe ọlọ́wọ́n wa ni tọ́ ẹ máa lálìjẹ́ náà ni mo fi lọ́lọ́ mọ̀jà ṣèṣirò wọ́n máa la àlìjẹ́nà wọ́n wàá wà lórí òkè àṣẹ láti wọ́n máa wá wọ́ lẹ́yìn ìṣirò wọ́n máa wọ́ ẹni tí ọlọ́dún kan ọlọ́dún mẹ́wàá ẹni tí ó sunkún ẹni tára rẹ̀ ó ya yóò sá máa rọ́jú tí ó fi bọ́ sókè tọ́mọ̀tì kò kàṣẹ́ láti ọlọ́dún jẹ́nà nù sẹ́wọ́n àwọn tó ní sẹ́ bú lọ́wọ́ yẹn wọ́n bá ti gba tíra rẹ̀ fàṣọ́fà yẹ́ni wú yóò ní mo ṣe àgbákò. wàá sùnà sàyìn ọ. irú wọn ní wọná. innahu kana fi àlè màsùn. torí jọba wà láyé iyọ̀ ní fàáfin yóò wá lọ jí àjọ àlùkìyàmà. innahu dhanna an lan yahur. ọ̀rọ̀ pé gbogbo tó ń sẹ́wọ̀n ọ̀rọ̀ pé ó mú jẹ́ ní. balẹ̀. Ah, ẹ farabalẹ̀ iṣẹ́ bó ṣe mú jẹ́ o sinna ṣe mú jẹ́ olè ò sé mú jẹ àìkírun ò sé mú jẹ jìbìtì ò sé mú jẹ ó rí yọ lìkẹ́ àmọ́ kó o ṣe. bala inna rabbahu kana bihi basira. ọlọ́run bá ń rí ọmọ tí ń ṣe wọn ọlọ́run rí ọ ń ṣe rìkọ́dù ẹ̀. bala inna rabbahu kana bihi basira. sẹ́wárí àwọn tí kinní ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ń tí wọ́n bá wà ń lọ sẹ́rẹ́ lomi yóò ti bẹ̀rẹ̀ lọ́dún gàṣẹ́ láti iná kínní yọ da kọjá iná kejì kẹta torí ẹsẹ̀ tiẹ̀ iná kejì ló wà inú rẹ̀ ó ti máa dùn pé ọ̀kan tó kù rẹ̀ kí n bọ́ sí yọ bàbá rẹ̀ nù náà kọ̀ wá sẹ́nìkan tí ó gborí àkàṣẹ láti ń kọjá ọlọ́run ò ní lè lọ ná tọ́ba ti débi iná tọ́tọ́ sí yóò ṣe kínní yọ jábọ́ ni ìtọ́ba tọ́ sí ẹni tọ́ba tọ́ yóò kọ́kọ́ ni àkọ́kọ́ ni ó ti jábọ́ ẹni bá yẹ pé iná kejì ni iná méje ni kálukú máa wọ bí tọ́ba ṣe déédéé sẹ́tí irú ẹni tí èkìrun nọmba fọ lọ́wọ́ irú ẹni tí yẹ sànú sàkárù ní ọwọ́ nọmba fọ ni ó ti jábọ́ irú ẹni tí máa ń rojọ́ kí àdúgbò sàkárù ní ọwọ́ nọmba fọ ni ó ti jábọ́ irú ẹni tí yóò gbà pé ogun táwọn sọ yìí rí bẹ́ẹ̀ sàkárù ní nọmba fọ ni ó ti jábọ́ ọlọ́mọdé àwọn náà ọlọ́mọdé àwọn náà alikiyama ńlánu èyí tàwa nílẹ̀ fi kúmọ́ torí àsìkò alásàdì ti wọlé bẹ́ẹ̀ yẹn bá wá dálì jẹ́ náà kí ni ó rí ní gbádùn bẹ́ẹ̀ yẹn bá wọ́n irú ìyàwó ni ó máa èyí wọn ó dìgbà míì ọlọ́njẹ́ asọ́pọ̀ ọdún láyé àmín ọlọ́njẹ́ asọ́pọ̀ ọdún láyé àmín ramadana tá a gbà yìí bá a ti gbà yìí kò tó kọ́lọ́hún tẹ́wọ́ gbà á àmín bẹ́ẹ̀yàn bá ṣòwò tọ́ba tajà mu sí tí ò rí ta tọ́ba kóde kò ó lè rí ta bó kóde agége ó lè rí ta bó kóde ìsọlọ ó lè rí ta bọ́ọ̀ bá ṣiṣẹ́ rẹ bọ́lọ́hún ọ̀bá gbà lọ́wọ́ rẹ kò sẹ́ni tó kó fún o lọ́dún dàkú masa gbà wẹ́ wa ọlọ́run kó gbà wẹ́ wa Allahumma taqabbal siyamana wa qiyamana wa sujudana wa ruku'ana wa tikafana wa salawatina wa zakawatina wa sa'ira sọ́ọ̀lì amina ya rabbal alamin Allahumma taqabbal siyamana wa qiyamana wa sujudana wa ruku'ana wa tikafana wa salawatina wa zakawatina وسائر أعمالنا يا رب العالمين آمين. اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها آمين. أنت وليها ومولاها آمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما حملت ولا الذين من قبلنا ربنا ولا تهملنا ما لا تقدر لنا به واعف عنا وغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين nípa ni wáàsí mi bàbá wa kábíyèsí ọlọ́run níjẹ́ ẹ̀rá padà síbú bàbá wa kábíyèsí ọlọ́run níjẹ́ ẹ̀rá padà síbú burúkú ẹ̀yin lẹ ń bọ̀ wojú agbo lẹ wá wọ jàlábíà ẹ wá kó wa láyà sókè ọ̀tún ó lè tẹ̀lé yín òsì ó lè tẹ̀lé yín ìyálòde ìlú ó lè tẹ̀lé yín ìjọba fún yín lọ́lọ́pàá ẹ̀ mú lẹ́yìn wọ́n fún yín lọ́dìlé ẹ̀ mú lẹ́yìn ìrùkẹ̀tẹ́ ẹ̀ máa jù dáhùn pé ká pẹ́ láyé baba ẹ̀ mú lọ́wọ́ ọ̀pá àṣẹ ẹ̀ mú lọ́wọ́ bàtà lẹ̀kẹ̀ ẹ̀ mú lọ́wọ́ ẹ̀ wá ń bọ̀ bí àfáà ọlọ́wọ́n jẹ́ kí a mọ̀ yín ọ̀dà ọlọ́wọ́n jẹ́ kí a mọ̀ yín ọ̀dà ẹ wá sọ́ra yín lẹ̀ báyìí fọlọ́hún àwọn ọ̀dọ́ pè yín ẹ dáhùn ọlọ́wọ́n jẹ́ kí a mọ̀ yín ọ̀dà ọlọ́wọ́n jẹ́ sọ̀kalẹ̀ dáadáa ọba méjì sọ̀kalẹ̀ dáadáa ìmáàmù wa àgbà tẹ́ gbà wá lálejò ọlọ́wọ́n bá pọ́n yín lé o ọlọ́wọ́n bá pọ́n yín lé o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lédi jòkó àánú ọlọ́wọ́n kárí yín gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lédi jòkó àánú ọlọ́wọ́n kárí yín àánú ọlọ́wọ́n kárí yín ẹ̀yin ọmọ ayáwá tẹ́ pè wá ọlọ́wọ́n sàlẹ̀ kọ́lá dá yín iṣẹ́ ẹ̀sìn lẹ gbé lọ́wọ́ yìí ọlọ́run iṣẹ́ ẹ̀sìn lẹ́gbẹ́ lọ́wọ́ yìí ọlọ́run ní yẹsẹ̀ sí ẹ̀ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run sì ń fa àlùbáríkà sí àlùbáríkà ọlọ́run ní kò mbẹ́ àlùbáríkà ọlọ́run ní kò mbẹ́ ẹ̀ ìgbà tí ń ṣe Baba, sí lọ bàbá mi kan wá yọ mbẹ́ wọn yọ mbẹ́ tí mo ní wọn àwọn ni aláàjì mi bàbá mi aláàjì wa mọ̀ṣúwò owó nàbí àwọn dà bàbá ọlọ́run jẹ́ mi yó bàbá mi lọ́nà ẹ̀wọ́ jẹ́ wọn bàbá mi nù ẹni tí ń ṣe àbá fún mi láyé nísìnyí ẹni tí ń ṣe àbá fún mi ẹgbẹ́ òun tóbi jẹ́ náà jíjẹ mi bàbá yìí mà ìtì mi yóò mú aṣọ tí ń wọ̀ yóò mú òde tí ìbálọ̀ yóò mú àwọn tí abẹ́rẹ́ tó mi ìwọ̀n náà lọ bá ó gbọ́dọ̀ bá ọmọ yín ọwọ́ sẹ́wà sí kéńdó ní àwa ní ń dún bàbá òní kò bú yín ọmọ mi ò bú yín bàbá yín wá ń jà nítorí mi ń bá yàn nítorí mi àwọn yẹn ń bà jà nítorí mi ọlọ́run jẹ́ lápàdà sí ibú àánú ọlọ́run ní tọ́lára yín àánú ọlọ́run ní tọ́lára yín àánú ọlọ́run ní tọ́lára yín ìfẹ́ mi torí ọlọ́run ọlọ́run jà pẹ̀lẹ́ ìjẹun náà èmi yẹn pẹ̀lẹ́ ìjẹun náà èmi yẹn pẹ̀lẹ́ ìjẹun náà gbogbo ẹ̀yin tẹ wá gbọ́ wá sí lọ́kùnrin sẹ́ni bẹ́ẹ̀ ń wò mí o àná lọ́wọ́ kárí gbogbo tí ń wò mí àná lọ́wọ́ kárí gbogbo tí ń wò mí àná lọ́wọ́ kárí yín lọ́wọ́ kárí yín lọ́wọ́ kárí yín ọ̀rọ̀ ẹnìkan kí ọba mẹ́ta tó ẹni ayé ti dàrú ọlọ́wọ́ tó ọ̀rọ̀ rẹ̀ ẹni ọ̀rọ̀ rẹ̀ tó ọlọ́wọ́ níjọ́ dàrú ẹni ó ti dá fún òní burú fún ẹni tí ń burú fún ọlọ́wọ́ tó ọ̀rọ̀ rẹ̀ ọmọ wọn ń bẹ lọ́dọ̀ mi ọmọ yẹn Ọlọ́run fèsì dùnú fún yín ọ̀dọ̀ ọ̀dọ̀ mi ni ọmọ wọn ń gbé títí kéwú tí ń kàwé Ọlọ́run fèsì dùnú fún yín gbogbo ọmọ tẹ bí ẹni sọkọ kan gbogbo wọn yóò jẹyàn gbogbo wọn yóò gbogbo ẹni tó kọ́ ọmọ fún mi bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wọn àwọn Ọlọ́run kárí wọn àwọn Ọlọ́run kárí wọn Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na gbogbo ìjọ Daaru Naim bí wọn ti gbọ́ fún bọ̀ wá wá sí wọn tẹ̀lé mi àfọ àwùjọ gbòdò ti wá ewu mi lẹ́ni tvc ń tógò ọwọ́ àti tógò wàá mà mí ọwọ́ dà níyàn pé òun fẹ́ wá rí mi láti Tógò wá gbéra nítorí mi ọwá Nàìjíríà kí n tó máa bọ̀ ọ́ lẹ́yìn nísìnyí àwọn méjì ni ẹnìkan náà torí mi gbé láti London ọwọ́ akí mi láti London ọlọ́run wò mí lẹ́ni kéwu lọ́nà òun pé bàbá yìí òun gbọ́dọ̀ fojú kàn án láti London ló gbéra wálé Tógò làbá yìí ti wá wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ẹlòmí ò rí mi ẹlòmí ò ní rí mi ẹni tó bá rí mi ah, náà ọ̀yanu pé àsẹ́yìn náà ní ilé mi náà ní ẹ̀yin náà làwọn èmi náà ní mo lè sáà lè jẹun náà àánú ọlọ́run ló wà lára mi. nǹkan òṣogun ọ̀dọ́gbọ́n sí i ọlọ́run kọ̀sánù mi náà ni. àlùbáríkà tẹ̀ ń wá kí Ọlọ́run ta fún yín àlùbáríkà tẹ̀ ń wá kí Ọlọ́run ta fún yín gbogbo yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yín àlùbáríkà tẹ̀ ń wá kí Ọlọ́run ta fún yín Rabbana la tu'akhidhna in nasina wa akhta'na Rabbana wa la tahmil alayna isran kama hamalta ala alladhina min qablina Rabbana ìjọba ọ̀run náà yìí Ọlọ́run níjọba jẹ́ gbogbo ìjọba tó pẹ̀lú wa àwọn Ọlọ́run ní baba yín àwọn Ọlọ́run ní baba yín àwọn ọmọ ilé kíwà wọn fa àwọn Ọlọ́run ní baba Rabbana la tu'akhidhna in ọ̀lẹ́kùn ìlú Èkó Ọlọ́run níjọba jẹ́ Èkó yìí Ọlọ́run níjọba jẹ́ Nàìjíríà Ọlọ́run níjọba jẹ́ Buhari ọlọ́run fún ṣe Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na Rabbana wa la tahmil alayna isra kama hamalta ala alladhina min qablina Rabbana wa la tuhammilna ma la taqul lana bihi wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana fansurna 'ala al-qawmi al-kafirin Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala Ibrahim إنك حميد مجيد سبحان ربك رب العزة أمي yóò máa lọ sọ gbogbo ntẹ́mi yẹn sọ káàkiri ó lè lọ báyàwó ẹ̀mí yẹn kó pé dákun bá ń gbómi kaná wọn fẹ́ wẹ̀ náà ó lè lọ bá àwọn fámìlì kan wọn fi kíni ká àlìjẹnu ni ntí ó jẹ wọn mọ̀ pé kéè séèyàn ìmáàmù lójó kó tì mí yìí kó ni wọn bá bí ni wọn mú mo fọwọ́ bọ́ lọ́lì fọwọ́ bọ́ lọ́rùn àkúdà ẹni bá mọ̀ àtọ́ fẹ́ dì sí yóò dì mú kí yẹn ṣe yóò disappear ẹ̀ nírí ma èèyàn ní ma disappear ẹ̀ abáyé nù ìdẹ́bi mà pé kìí ṣe èèyàn àlìjẹ̀nu nínú tí a bá wá láwọn alẹ́ lóògùn wọn mú wálé tọ́ba ti gbọ́n yóò di dìbìrì ṣé ọyọ kọ́nà àbí ọyọ kọ́nà máa kìí nọ́mà mọ́ tọ́ra àlìjẹ̀nu wọn dè mọ́lẹ̀ kìí ṣe èèyàn náà ayé sì kú sílé ìdálá sì kú sí àti sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan náà ìkọ́nà wa yà á bèrè pé ṣé ọmọ ẹ̀gbọ́n méjì ṣé wọ́n lè fẹ́ra wọn bí ọmọ ẹ̀gbọ́n sábúrò. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ bí mo ti jòkó yìí mo jọkùnrin ṣé ń gbọ́dọ̀ mi ìmáàmù tó jòkó tì mí yìí wọ́n jọkùnrin ṣé ń gbọ́dọ̀ mi bàbá tó bí mi ìyá tó bí mi ló bí wọn bàbá kan ìyá kan ló bí àmì ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ èmi wá bímọ ọkùnrin àwọn bí omi àwọn ọmọ òun lè fẹ́ra wọn. náà sọ́kílíà. So na alhamdulilah. àbí òye yín ọdẹ ẹtọ farabalẹ̀ ẹyẹ ntọsọ ẹyẹ ntọsọ èmi mo jòkó lè ní sẹ́ẹ̀ ti mi ìmáàmù mo jòkó yìí sẹ́ẹ̀ rí wọn èmi àti wọn bàbá kan ìyá kan ló bí sẹ́ẹ̀ ń mi báwọn èmi wá níyàwó kan bọ́kùnrin lè má mu níyàwó ó bí àwọn ọmọ méjèèjì wọn lè fẹ́ ra wọn lábẹ́ ìṣẹ̀rí àtọ̀lọ́hún ẹgbẹ́ abẹ́ gbọ́ bó ti jẹ́nu sọ́kílẹ̀ àbí òkílẹ̀ àràkùnlá oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé ìjà ẹsẹ̀ sùúrù kó lè yẹ yí dáadáa ọmọ tẹ̀mí bíun kí ni èkó yàrá yìí ẹ ọmọ táwọn bí kí ni ó pè mí ọmọ tẹ̀mí kí ni ó pọ̀ mọ́ wọn àbúrò kí lọ́mọ wọn pè ọmọ mi ọ̀nkù àbí àbí wọn bẹ̀rẹ̀ wọn. ẹ jọ ǹjẹ́ ǹjẹ́ mọ́yìnláṣí tí wọ́n sin òkú sí orí mímbàrí ibẹ̀ ṣé a lè kírun ń bẹ̀ àbí a lè sin òkú sílé. a lè kírun mọ́sálásí tí a bá sin òkú sórí mímbàrí rẹ̀ òkú ìtẹ́lẹ̀ àgbè lọ. oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé kí ló dé tí wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ lọ sí ìtẹ́ òkú tí wọ́n dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa ń bí. ṣẹ̀rí ọlọ́run ló ní wọ́n máa lọ tá a bá ń lọ sìnkú wọn ò ní lọ àmọ́ jaba bẹ́ẹ̀ lọ sàdúrà fókun sáré tí e bá ṣe kan tí e ṣe méjì wọ́n lè kóra wọn lọ kan sálámà kí wọ́n sàdúrà síbẹ̀ àmọ́ tá a bá bẹ́ẹ̀ lọ sìnkú wọn gbọ́dọ̀ lọ sẹ̀ríà ló wú bẹ́ẹ̀ àbí ta ló ní ẹ kírun ṣe bọ́lọ̀ ni ta ni ẹ máa gbà wẹ̀ òun náà ló ní ẹ má débi òkú ọ̀tá àbí ọ̀tán. oníbẹ̀rẹ̀ pé ǹjẹ́ a lè lo kásikẹ́ẹ̀tì àwọn kìrìsìtẹ́nì ńlá tẹ́niyẹn bá jẹ́ olówó ńlá láti fi gbé lọ sí tẹ́ kásikẹ́ẹ̀tì tó ṣe olówó ńlá yẹn sọlẹ̀ fi kó sí mùsùlùmí. ogún mùsùlùmí eré èjìká la gbé sí àti sọlẹ̀ kan á kan gi mẹ́rin á kan ẹ ní àbí parapara sí láàrin á gbókun síbẹ̀ ẹ̀jẹ̀ àbí ká fi páànù tí wọ́n máa ń ṣe ní gbóbi nǹkan kan tí wọ́n máa fi gbé àwọn aláàrẹ̀ kì í bẹ̀ láàgbé sí táwọn gbé lọ kí lẹ́fẹ̀ẹ́ fi kásíkẹ́ẹ̀tì ṣe o mùsùlùmí ò nídìí pósí kí wọ́n fi ṣe wọ́n kàn fi gbé dé tẹ́lẹ̀. ṣé obìnrin náà lè jọyìn irun jànáza kóbìnrin tó sáfù. obìnrin ń kírun sókùlà o bá a ti kírun ni pé ìmáàmù ó dùn wájú àwọn àgbàlagbà lọ́kùnrin ó tó tẹ̀lé ìmáàmù àwọn ọmọ kéèké lọ́kùnrin ó tó tẹ̀lé àwọn ọkùnrin àgbàlagbà àwọn obìnrin wà á tó lẹ́yìn àwọn ọmọ ó ti jẹun. wọ́n ní ìjẹ́ a lè fi owó yan zakatul fitiri. kò sí láì fi a lè fi wọ́n ní ìjẹ́ ànábìwá sá ń padà bọ̀ torí àwọn gbọ́ àní ń padà bọ̀. Ah, ah. na alhamdulilayi rabbil alamin àwọn baba ló ń padà bọ̀ níparí níbí oníbèrè béèrè pé àwọn tí wọ́n ń kírun ní àsìkò tí ó tó ní gbogbo àwọn mọ́yáláṣí káàkiri ṣé wọ́n nírun àbí wọn kò nírun. gbogbo ẹni tó bá kírun tásìkò rẹ̀ bá tó ẹ fún ròdùn nípọ́lọ́hùn nígbàrún rẹ̀. náà wọ́n ní ǹjẹ́ òkú tó ti sin sílé ṣé àbí ìtàn sin sí mọ́yáláṣí ṣé wọ́n lè wúkú òkú wọn sin sí ibòmíì. ẹ wádìí èwo lọ́kọ́ débẹ̀ ilé lọ́kọ́ débẹ̀ ni àbí mọ́sálásí mo ti sọ lórí tẹlifíṣàn. bẹ́ẹ̀ ah. ẹ ti sọ dáadáa. ẹ ká ní mọ́sálásí lọ́kọ́ débẹ̀ á wò kú kálukú lọ́kọ́ débẹ̀ á wò mọ́sálásí. alhamdulilayi rabbil alamin ọlọ́mọṣáà ṣe àánú fún wa púpọ̀ ní agbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa tí náà wọ́n ní ṣé ọ̀ràn èèyàn ni kí obìnrin lo hijab àbí àwọn tó máa ń wọ sọ́ọ̀sì tán ní ẹni tí ò wọ sọ́ọ̀sì ò nírun ó ti tán báyìí lábẹ́ ìṣeré ọlọ́run hijab fún yín ẹ̀yin obìnrin ọ̀ràn yẹn ni ẹ má jẹ́ yín o ojú bíbò ni ìsọ̀ràn yẹn o ojú bíbò kẹ kọ́fà ojú kì í sọ̀ràn yẹn àmọ́ jàlbáàbù fún yín ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ nìkan wá ní ìsọ̀ràn yẹn alhamdulilah sọ́ọ̀kì sì ní ara jalibabu ni tọ́ba wọn pọ̀ wá ní wọ sọ́ọ̀kì jẹ́ n ṣàlàyé fún ọ kó yí ọbẹ̀ sì ti wí ọ̀rọ̀ náà jalibabu rẹ yọ wàá gùn yọ máa wọlé ní dèdè gbọ̀n kan jalibabu rẹ yọ máa wọlé ní dèdè dèdè ọwọ́ tí mo nà yí yọ máa fi wọlé tọ́ba wọn pọ̀ bá fẹ́ kọ́ wọlé ò ní fẹ́ kọ́ máa wọlé wọ sọ́ọ̀kì. wọ́n fi kí sí bí sàmàlẹ́kùn ọ̀hún ọ̀hún ẹ jọ bá ń gba Ramadan ni, àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe mùsùlùmí tó jẹ́ pé tí oṣù Ramadan bá dé kódà wọ́n ń gbàjọ àwa tá a jẹ́ mùsùlùmí lọ. ẹ fún wọn ro dùnú ẹ lọ́lọ́run ní gbà lọ́wọ́ wọn. ǹjẹ́ wọ́n ní ládàá ẹ̀. ẹ sọ fún wọn pé Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn kí wọ́n má fira wọn jìyà mọ́ wọn ò ní ládàá kankan uh, ah, nisin the last question our chairman wa One náà fẹ́ béèrè question and it will be the last question inshallah. sàmàlẹ́kùn rahmatulah nǹkan tí fẹ́ béèrè ni pé nípa ọ̀rọ̀ ọ̀run táìmì nìrun látìgbà tá a ti ń lọ sí hajj bóyá bíi four five years back eh, zuri máa ń pè ní twelve forty twelve fifty seven twelve fifty eight a máa ń kírun ní two o'clock ọ̀pẹ̀ gẹ̀ sí two o'clock asiri máa ń pè ní nígbà kan asiri máa jẹ́ bíi three fifty five three fifty eight nígbà tó yá ó di four seventeen four twenty a sì máa ń kí ní four ká máa wá sọ ọmọ group but ká ní sùúrù yẹn àwọn ìjọ kan ti ń kí ní time yẹn gangan tí àwọn ò bá kí ní time yẹn tá a bá bá wọn kí ní two o'clock ìjẹ́ ó ní ṣé ó wọ́ ni àbò nọ́mà. Ah, lẹ́ẹ̀kan tí ń sọ̀rọ̀ mọ lẹ́ẹ̀mejì ni wọ́n wá kọ́ ànábì nírun àbí sọ bẹ́ẹ̀ mo ní wọ́n wá kíkan fún nígbà tí irun bẹ̀rẹ̀ tó wọlé wọ́n kíkan fún nígbà tí irun ṣe kí ni ẹni bá kí láàrin àsìkò irun ló kí o ẹni tó kì ní eh, twelve fifty seven ẹni bá kì í láàrin irun yẹn ló ṣe kí ni. ẹjọ sá ẹjọ. àmọ́ téèyàn bá kan lójú tó kì í lákọ̀ọ́kọ́ àsìkò ó ní ládàjẹ́ ẹni tó kì í gbẹ̀yìn lọ. jẹ́ ẹni tó kì í ní two o'clock. Uh-huh. ẹni bá kan tiẹ̀ kí lákọ̀ọ́kọ́ àsìkò ládàá rẹ̀ kúnná jẹni tó kí lásìkò tó gbẹ̀yìn lọ amẹni tó kí lásìkò tó gbẹ̀yìn yẹn kò san gbèsè irun yẹn ló irun yẹn ló ẹni tí ẹni tó wá kí before the time before the time ìgbà tí asiri wọlé ní four seventeen tóun wá kí ní four ẹ sọ fún pẹ̀lú gbogbo ẹnu pé kò ní ẹ sọ fún pẹ̀lú gbogbo ẹnu pé kò sí kí ni kò ní sọ̀rọ̀ tí ó dàrú ọlọ́run iná sọ̀láta irun yìí káánátì alálímọ́mì ní iná kìtá bán ọ̀ràn èèyàn tẹ́mi ọlọ́run fásìkò sí ni ìwọ òkè lásìkò ọlọ́run ta ló ń kí fún. bẹ́ẹ̀ bá kírun tí ọ̀wọ́lé ọlọ́run nígbà o. ṣé kí n wá rí ilé ká. inshallah alhamdulilayi rabbil alamin na. ìbéèrè mi ó dá lórí ọdún tí a máa ń ṣe nínú Islam ọlọ́run ya ọdún méjì fún wa ó ní kí a fi ọdún kékeré which is Eid Fitri Eid Kabri àwa ní àwọn ọdún omi lórí ilẹ̀ lẹ́nìí ìlú Ìjẹ̀bú Òde náà ti bẹ̀rẹ̀ ọ ní day of ọdún ọbaàta ọdún ojúde ọba ojúde ọba yẹn la wá fi bẹ̀rẹ̀ lénìí ìlú wa lójú òye yìí náà lénìí àwa náà ti ń celebrate days àti days wa ti wá pé twenty years na twenty years in day mi wá fẹ́ gbìyànjú láti béèrè pé bóyá a permit láti lè. a bẹ lọ́wọ́ bá alẹ́ kí ọlá gbogbo ní tètè bọ́sọ́jú ẹ ọlọ́wọ́ bá dá padà. àmín. bẹ́ẹ̀ tí wàá mú yìí ó le púpọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yàn mú nǹkan. ìní ọlọ́ni má yuridu Allahu li yaj'ala alaykum fi dini min harajin walakin yuridu ọlọ́ni lóun fẹ́ kẹ́sìn ọ̀rọ̀ yín lọ́rùn. àwọn tí wọ́n ń ṣe gan ẹ bàbá wọn sọ̀rọ̀ ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ò lè dáa tó Musa ẹnìkan sì lè wọ́ọ̀sì tó fìrìhàn náà nígbà ọlọ́run rán musa síbi ó ní fàkúlà àlàhù káwọlá lẹ́yìn náà tọ́ọ̀bà jíṣẹ́ fún fìrìhàn ọ̀rọ̀ tọ́rọ̀ ni ọba sọ làálà bọ́yá gbọ́ bọ́yá gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń dá wa salamu aleykum. aleykum salaam wa rahmatulah jasa kọlọ nkan sa last one. ẹyọ kan ẹjẹ wọn ó pèrún tí n bá ń kọjá. adúpẹ́ fọlọ́run inṣàlá wọn á ṣàdúrà parí báyìí á kírun tó bá dijọ́ mi á tẹ̀síwájú inṣàlá bisimilayi ta'ala.